ẹ wá gbà mí ẹ wá gbà mí ó lè mọ̀ tí ń gbébọn apẹ̀rẹ̀ ẹ̀gẹ́ tí mo kó bì dá wọ́n mọ̀ jẹ́ gbèsè wọ́n mọ̀ jẹ́ gbèsè ẹ̀mọ̀gbà mímọ̀ ayé mímọ̀ ta pa. Eh? ṣé o sì kankan. Ah, mẹ́wàá wà. ẹ eh, tọ́ra àgbà tí bá ń sáré nú ẹ̀ kan bí ọba lè kankan lè kí ló ṣẹlẹ̀ náà. ẹ mọ̀ ní dààmú ẹ ní sàwúrẹ́ kẹ́yìn gbèsè apẹ̀rẹ̀ gẹ́ mo kọ́ bì mo sì wọnú gbọ́dọ̀ kí lọ́ọ̀rẹ́ kóyòkú wa ìní bàbá tí mo kọ́ bì mọ́ ọ kàyéfì lọ́mọ jẹ. lóríta yìí lóríta yìí náà ni. oríta ilẹ̀ gbẹ̀gẹ̀ sí tẹ́rọ̀ ń gbà lọ tẹ́rọ̀ ń gbà bọ̀ láì fi ṣéyàn kankan ṣé ìná wọn mọ́ ń lé ni. ìyá gbogbo wọn ti lọ sùkúù bí èsì sanwó owó iléèwé wa ó ní mọ̀ bá ká tí mo fi ṣe wàhálà báyìí. bó ti sanwó iléèwé lọ́n bá ká ó ń lé ara sọ ọ́ rágbà tó bá dé òun ò ní jẹyán tọ́lẹ́mọ ni bí ọ̀bá sọ̀rọ̀ ọmọ náà ni ó sì kù ṣebí àdàgbàdé má mójú tọrọ ààrẹ òótọ́ ọmọ sọ fún ọ. ẹ ti ẹ wo ọmọ ni ọmọ ni ọmọ ló pọ̀ láàfá ọláàfá wa kú tán ọmọ ẹ̀ wá ń kọ́lé káàkiri ẹ wo ẹ jẹ́ yẹra wò kẹ́kí èsàrà yín gan. ipa wa náà bímọ àbímọ rí ẹ̀yin nìkan lè máa kọ́kọ́ bímọ ọmọ mi o. mo tọrọ ọmọ ìyá àsọkúsọ wà ní. kí ni nǹkan tá à ń dúró ṣe náà a níbi rẹ̀ lèmi o ó yá ó yá ó yá nǹkan tí mo bá yín sọ̀dà. wo tèmi ò sọ fún o ohun tó mú onílẹ̀kẹ̀ tó fi tú ti díẹ̀ tó fi tú ta òun ló dífá fún màrówó rà o ohun tó mú àwọn àbúrò rẹ̀ tó fi fẹ́ dúró òun ló dífá fún wọn náà o. láìláìláìlá ẹ wo kí dáàdi tiẹ̀ má gbé yẹn wá rárá kán má bá mi sọ yẹn o. o ti gbé yẹn jẹ ti pẹ́ ah. ẹ̀sẹ̀ fẹ́ gbọ́ eh. tipẹ́tipẹ́ ẹ wá o ẹ tẹ́tí kẹ́ gbọ́ mi o kọ́bọ̀ tó lójú ẹ̀ lè rí gbà lọ́mìnira àárọ̀ yìí o ah. tá a ṣe hà wọ́n nà ọ́ ni ah, nǹkan bẹ́ẹ̀ lára wo yín ni òdodo ó ṣe máa kọ ọ̀rọ̀ ayé báyìí ná ẹ́ onígbèrè tí ọba gbẹ́ mi kò sáà ní gbẹ́ mi. Ah. bàbá àjọkẹ́ ẹ dákun ẹ má ṣe bẹ́ẹ̀ ṣe tó ẹ má ṣe ìyún ẹ dákun mo fẹ́ fi Ọlọ́run yín ẹ rántí mọ́ wípé ọmọ tá a bá bí tá a bá tọ́ lé ní ó ní ògbélé tá a bá kọ́ tàbúdò ọ̀la àti wípé ọmọ ẹni lọ́la ẹni ọmọ ẹni lẹ́yìn ẹni ọmọ ẹni tí wàá ní oògùn àìkú ẹ dákun ẹ wò mo fi Ọlọ́run mo fi bẹ̀ yín. ọ̀rọ̀ ẹ kúkú yé mi kì í ṣe pé kò yé mi àmọ́ gbèsè ọ̀pá níbi ọjọ́ owó pé owó ọ̀làdọ̀dọ̀ yẹn nìkan ló kù lọ́ọ̀ mo ṣe wà bẹ́ẹ̀ ni ìyẹn sì fẹ́ wà lára ibi tí wú ọmọ àárọ̀ ah, ah, òní ọkọ mi ọkọ mi ẹ ò mọ̀ ní dààmú ò ní dóń gbèsè o ẹrú ò sì lè mọ̀tàn títí títí kó mọ̀tàn iṣẹ́ tá a ṣe tá a fi ra òun Elédùmarè nìkan ló sì mọjọ́ tọ́jà ò tà ẹ̀gẹ́ díẹ̀ sì kù lórí ebè Ọlọ́run sì jẹ́ abóde pàdé torí pé àti ojú àtẹtí àti imú Eh, kò sí tí òtòrí gbé sáré ń bẹ ẹ. dákun ẹ wo abẹ̀yìn ni ẹ dákun ẹ àwọn ọmọ yìí ẹ dákun owó yóò ní kàn tọ́lá àwọn ọmọ tọ́lá àwọn ọmọ kò rò kọ́ ẹ àjèrè wọn. àwọn ọmọ orúkọ láti mi náà mo ti gbọ́ sọ ọ̀rọ̀ yẹ dákun ẹ dákun ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Ah, ah, kí ni mo sọ fún ọ. ẹ sọ o wọn sọ wọn pé asokun mú òfin kun pamọ́ ni bí ọwà ń kun yọwà ń kẹlẹbẹ ọwọ́ bọ ọba yìí. Ah, o ti bà ọ. ẹwù ẹrù lọ́bà mi. ẹrù lọ́bà mo lẹ́rù lọ́bà o. àyàbẹ̀ lọ́jà. àyàbẹ̀ lọ́jà kò sí ní tí mo fi ọ sí wọn ni wọn nà kún ọ pa ọ. ẹ àìkú ẹ bá pa mi ẹ dákun tó lọ lẹ sàánú mi.

ọlọ́run kò tiẹ̀ níbí yín ọlọ́run níbí yín. àìsàn pé ọlọ́run ò lè bí olúwa mi. ọlọ́run lè bí ọ́n àwọn onítàpá sófin ọlọ́run máa lè lò sí. olúwa mi kẹ́sì máa wó kíní burúkú rádaràda yìí o ó dá aláàmú gan gbà tá a lọ lè mú o ń ṣe ló júbà ìhòòrò. bá a fẹsẹ̀ fẹ́ ní lọ lẹ́lẹ́lẹ́ alẹ́ mú abo ni. <laughs> ẹ kò bú sẹrẹsẹ tó fi júbà ìhòòrò wọn kan wọn sẹni tó ti yẹ yín ẹ ọwọ́ bá ọ lónìí ìyọnu ọlọ́run ò sí wọn lù ọ̀hún ọ̀fẹ́ pa ọ́ ẹni tí ọba sọrí inú yẹn mọ́ gbalẹ̀ ẹyọ kọ̀ọ̀kan. Ah, àsìkò ẹ̀sán dé ah. ìyọnu ọlọ́run ò sí. Ah. ẹ bá mi tó lọ́wọ́. olúwa mi ṣe kálù náà kó kú ni àbí kó dákú. kálù pa kálù pa. olúwa mi olúwa mi olúwa mi olúwa mi olúwa mi. e jì mí yẹn náà. Ah, ah. Kingo mẹ́ta kọ́bọ̀ ni ṣé òun pa gbolé kan náà ti bẹ́ẹ̀ mi àti. Ah, ó mi lórí nsìn ni kò dẹ̀ sẹ́ni tí nǹkan ò lè sápá lórí. tó bá sápá ẹ lórí kò mú. no answer. how far. ó díẹ̀ mà àtàwọn tí òye wa ń bẹ̀. a máa gbé yẹn lẹ̀ ní nsìn assembly time. Assembly time, assembly time. Hurry, move it. Ah. Daddy, why you never buy on ìrètí ọmọ mi bàbá ilé mi? Mo ò lè lé nǹkan náà. Nígbà tí lásìkò ọ̀gá lè wé mọ̀ sí. Ẹ jọ ṣé ọ̀gá lè wé ló bí yẹn ni? Ah, kí n bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ ibi tẹ̀ sọ yìí ò tí. tí n bá fọyín ládàá lẹ́nu ẹnu ẹnu yín gúngun. dádì wa ẹ káàsán sà mi ò tiẹ̀ mọ̀ pẹ́yìn lẹ wọnú tẹ wà angry. ẹ dádì ẹ jẹ́ kí a fi patience to ọ̀rọ̀ yìí because ṣe rí education àwọn ọmọdé yìí ó wà important. ẹ ẹ dákun ẹ gbẹnu sọ̀rọ̀ dáadé ẹ bá bá sórí ọ̀rọ̀ ẹ bá bẹ̀ mí o ẹ bá bẹ̀ mí pé kí n má kàn máa ń kó oṣù kí o tọ̀ wò ní jẹ́rìí ọ̀rọ̀ ẹ bá ní má kàn máa ń kó oṣù kí ọgbọ́n rẹ̀ kọ̀ lójú. bàbá bàbá ẹ tètè yìí ẹni tó bá bẹ wọn ní jèrè ọmọ. bẹ́ẹ̀ ẹ sọ dé. ẹwẹ́wẹ́ o bá mi èmi gbàgbọ́ pẹ́sà theresa mi sùn bẹ́ẹ̀ ń fẹ́ lọ mú. ẹ sọ tó tó tó tó jẹjẹrẹ pẹ́sà theresa wo ṣé ọ̀fẹ́ máa dájú ọ̀fẹ́ máa gbàjọ ni ẹ sọ dé jàre ẹ lóyún ọmọ lò. ṣe é fẹ́ gbọ́ ìgbìyànjú ń ta gbẹ́ o ọlọ́run nìkan ní máa pé kí iṣu ọ̀ta ìbùkún ọlọ́run lọ́wọ́ àkùbá lórí ọ̀rọ̀ yìí níbi tọ́rọ̀ yín dúró dé ẹ fẹ́ gbọ́ ẹ lọ sùkúù kankan mọ́. òdodo ah, ah, ọ̀rọ̀ ni o èèyàn ló lè múrin lọ àgbẹ̀dẹ kó múrin kúrò lágbẹ̀dẹ kó wá tún lọ retí bọ́nú àròkọ́ lọ gbọ́nù àgbẹ̀dọ̀ ká mọ́ rí. ládùúgbò bí mo ṣe bí yín tẹ́ ẹ pọ̀ tó yìí yín tún wá máa ṣe wàhálà ká lórí yín kò jọ lẹ́yìn kẹ́ ẹ tó kó àárọ̀ dé kẹ́ ẹ sì lọ rèé kiri ọjà rànlẹ́ lọ́ba tán fakati ẹ gbàgbé ẹ ẹ lọ léèwé kankan mọ́. baálé wa. ìyáálé wa. baálé wa baálé wa ẹ dákun ẹ jẹ́ a ṣe sùúrù o ṣé ẹ rí i bá a bá sọ pé bí ejò ṣe gùn tó láṣẹ dáná sun ó ṣeé ṣe ká kìnnà bọ̀lé o bẹ́ẹ̀ bá wà ní bísàn mọ́ níṣẹ́ lọ́tí rìn àbí bí ta ṣe rí nísìn la fẹ́ fi ṣèdájọ́ lórí àwọn ọmọ tá a mú wá sílé ayé ah yóò mọ̀ takò ọjọ́ ọ̀la wọn ọmọ ẹni sì lọ́la ẹni ẹ dákun ẹ wo bòjì tẹ̀ ń wò lọ́ọ̀kan ṣé ẹ mọ̀ pójú ní nǹkan kò sígbà tó òun ò ní í débẹ̀ yóò débẹ̀ ẹ dákun tó lè lọ yóò da ìjà ṣe sùn yóò sì dá. ẹ ń gbọ́ sẹ́ abarapáàdì gbogbo ayé ọkùnrin tára ẹ̀ nìkan yóò da ṣé gbàǹbá tó kú tán ni yóò tó da ẹ wo gbogbo nǹkan ló yí padà báyìí ní í ṣe nǹkan mi ò padà láéláé bí gbogbo wọn ṣe wà ọjà lẹ́ẹ̀mọ́ kiri kẹ́sì dúró oko ọ̀tán. bá mi ẹ wo ọ̀rọ̀ kan lè lè tẹ̀ ń sọ gbòòrò ẹnu o ah, ah, àbí sá wá bẹ́yìn kan tó kó wa kúrò lọ́dọ̀ náà níbi jẹ́jẹ́ wa la jókòó ẹ jẹ́ ń fún yín èmi ò roko bẹ́ẹ̀ ni wọn ò sì kiri ọjà ìwé oní ẹlẹ́dàá tèmi yàn. Ah! àjọkẹ́ lẹ́nu ẹ wọn kẹ́ ni. Ah, mo ti máàkì ojú ẹ yín ìsìn ní jèrè ẹ. Ah, lórí kíni. bẹ́ẹ̀ni kí ah. mo ṣe lè. ẹ fẹ́ pẹ́ mo bó bì í jọ. ọ̀sẹ̀ jèrè ẹ. àṣẹ àṣẹ o ṣé èmi jèrè wọ bẹ́ẹ̀ni ọ̀bọ ìjèrè lẹ́yìn ọkọ. ẹ mo ní sáà jèrè rẹ. ẹ ọ̀n rí ẹlẹ́nu tọ̀ọ̀kù. bíbí ìbọn. olórí pẹlẹngó bíi síìtì kẹ̀kẹ́. ẹlẹ́nu jẹmọ́lẹ̀. bíi bàtà sí èrè. bẹnu papò. bí àmúkú ọ̀sán. Hmm, ìwọ náà ni mò ń wù ọ mo sì ń jù sí ẹ ni sùúrà tí mo rí lára ẹ ni mo fi ń jù sí ẹ torí bí o bá gbèsè ayé ara ẹ dé ìwọ wá níwò lè jèrè ọmọ ó ṣe jèrè rẹ n gbogbo lọ tèmi sẹ́mi jèrè rẹ njẹ ká njẹ bí n ṣe lọ ń dà láàmú gbogbo gbà ẹ dákun ẹjọ ẹjọ gbogbo bí n ṣe rí owó yín náà ní wàhálà rẹ mọ̀ n bá káàkiri n là ń ṣe bí látò ní ẹ dákun. ẹ wo kódà ìpàdé rẹ náà là ń ṣe lọ́wọ́ tẹ fi dé bá wa ẹ dákun. ọyọ ọyọ ẹgbin tí òye wọ ni pé ẹ ń bá ti tà lápárí tó ti tà kárí kó tó di ẹ di pé ń tèrè kò sí ọkàn kan tẹlẹkùrú ọpá fún gbogbo tuntun ẹ ń fẹ́ wàá pa pátápátá gbogbo ẹ ló mọ̀ àpàdé àlùdé gbogbo ọ̀rọ̀ rẹ tó fẹ́ pa gbogbo ẹ pátá mo ti mọ̀ lónìí tí mo wáyé kọ̀ǹkọ̀ tí wọ́n bá pa tí wọ́n bá fẹ́ ta wọn bí wọ́n ṣe máa ń dè wọ́n ìdèkúdè wọ́n yàn wọ́n á dè é. ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ tuntun sọ èwo ni èèyàn kú fún yín ni bẹ́ẹ̀ bá sunkún òfò mi akọyin akọ akọ rẹ̀ ya yín lórí. gbẹgbẹgbẹgbẹgbẹ etí máa wá etí máa wá jìbọn lórí mi. kọ́ bá wá ẹ̀ kọ́ bá wá ẹ̀ lẹ́gbàá lẹ́kẹ̀ẹ́ ẹ̀ kọ́ làbí tiẹ̀ ni. bẹ́ẹ̀ ni òrojú wọn bí kan bá tún dunu yín yín sì fàṣọ ya mọ́ lọ́rùn ah. ẹ̀yin tẹ́ jóbi náà mọ́ fẹ́rẹ́ tútù nà yín. náà mọ́ fẹ́rẹ́ nà ah, án mọ́ fẹ́rẹ́ nà án. ẹ má kẹ́ mọ́ ẹ má kẹ́ mọ́ bóyá kẹ̀kẹ́ yìí sẹ́kẹ́ wà máa rí wá gí mọ́ yín lọ. ibi tó tiẹ̀ ní wọn kọ náà dà. Ah, ẹ wàá tún kọjú díẹ̀ kò síbi tí wọn ti nà lẹgba bẹyàn kọjú wọn nà bẹyàn kọyìn wọn nà kódà kéèyàn kó forí kalẹ̀ kó kọdà sèké wọn mọ wọn mọ nàrin ni ẹ̀yin lèdì ẹ wá gbọ́ sórí ọmọ bí ẹ ṣe máa ń ṣe kọ̀ǹkọ̀ kọ̀ǹkọ̀ tí ẹ bá fẹ́ tà èyàn kọ́kọ́ yan ná yan yọgbẹ. yọgbẹ tọ́ọ̀lì bó bá ti wá gbẹ tán wà yí lókun. èyàn wà fokùn bí. rúgudu. Look.

kò dẹ̀ sí nǹkan tó burú títí títí tí ò látúnṣe. olúwo bá ti hùwà òdì sọ́dọ̀ mi tí bá sọ̀rọ̀ òdì sí kò tí burú jù igbó tí ọmọ eré jẹ tó fi lọ́lá bọ́lá olówó ẹ̀ lílì jẹjẹjẹ tó fi tòsí kò sí ìwọ lọ́dọ̀ ò ní ká ìka ní o òjò tó rọ̀ sílẹ̀kẹ̀ sílẹ̀kẹ̀ fi lánàá tó fi lóyún ṣé bó ló rọ̀ sí ewúro tẹ́wé ẹ̀ fi kọ̀ ọ́ ilé ayé yìí làwọn àtẹ́gbẹ́ ojoojúmọ́ ayé làwọn ọ̀rọ̀ kan tó fi ń lọ́lá mọ́nú ọlọ́lá ilé ayé yìí náà làwọn àtàwọn ọ̀rọ̀ kan tó fi ń tòsímọ́sí sọ fún mi ẹ̀ṣẹ̀ wo nìran tèmi ṣe ọlọ́run ọba ẹ̀ṣẹ̀ wo gbọ́wọ́ lèmi ṣe ẹlẹ́dùnwá tó fi dé pé ìrọ̀ mi ò là látàrà ọ̀dà lẹ́yìn èmi ò wá fojoojúmọ́ ṣayọ̀ nínú ìyà. fọlá ló gbà ajídára àṣeyí òun lọba mi òkè. Okay àdúrà táwọn máa gbà sọ́lọ́run ni pé kó má fi wá dára tó máa bà wá nu jẹ́ ìgbà méjì lẹ̀dá ń lò láyé ìgbà tó dùn àti ìgbà kejì wo àjọkẹ́ ìgbà kejì ló dé báyìí kò túmọ̀ sí wípé ìgbà tó dùn ò ní dé mọ́ nítorí náà mo fẹ́ kó ní ṣe sùúrù kó má sọ̀rọ̀ òdì sọ́lọ́run o ọlọ́run ò ní pa ẹlẹ́kùn àjọkẹ́ ó ti tó ó ti tó ó ti tó pàápàá kí ló dé kí lẹ̀ṣẹ̀ mi ìran mẹ́ta yìí tó sì ni mo ti ń gbọ́ Ah tàlàyé ti tàyè bí bàbá bàbá ọba tiẹ̀ là tí bàbá gan ọba jẹ́jì ó ṣàyẹ kó mọ gan ọra jẹbùra ìran karùn-ún rèé nù ọ̀ràn mi tó ti ń fìṣẹ́ ṣayọ̀ yọ̀ ọmọ táládò bí òun ló bí dúró sinmi dúró sinmi ló bí gbẹ̀kọ́ yìí ní táwa ni ọmọ pé iná orí ìyá ní ràn mọ́ bí làwọn bá ṣe gbé hmm, kò sígbà tí ìní ń lọ mọ́ gbé dára láàrú. Hmm. àṣekẹ́ mi àjèjì ara rẹ sà ọmọọba adó ẹlẹ́kọ̀ọ́rọ́ ẹ̀ẹ́ ṣèyìn sẹ́kù. n ò ṣèyìn sẹ́kù èmi bára rẹ̀ ṣàánú ẹ wọlé òbúkú ní yamọ̀dẹ́lá òṣèwọ̀n dúpẹ́ arátù <laughs> mi. ẹ ṣeun baálé mi ṣé tí wàá ṣetán ọ̀run ni. ẹ ga ló kù ọmọ bí bàbá sọ̀rọ̀ dọ́dọ̀ tán ẹ̀rín láàrin. bàbá ti fa ta ara nu fẹ́rẹ́fẹ́ òun ní kùnú yẹ ẹ wọn parọ́ òun náà ń fẹ́ sí mi. Mm. <laughs> ó yẹ bẹ́ẹ̀ mm-hmm. ọba Èdùmàrè á fi wá lọ́kàn balẹ̀. àmín àmín. <laughs> ṣáfù kúrò lórí ibùsùn àmọ́ sálọ ni òde. ẹ̀yin kí lẹ fẹ́. àwa ni èmi àti ìyáálé mi afẹ́rìbáàlè wa. ẹ dákun ẹ mọ́ rí mi ṣe é gbọ́ balẹ̀balẹ̀ àfọmọ ayòfáyò èé ṣe yín kí ló dé. àṣé òsì ẹnu yín ọmọọmọ jẹrí ni ẹlẹ́rìí sùn ilẹ̀ tuntun ọ̀dọ̀ àárọ̀. Ah, baálé o ẹ bá jẹ́ àfikún yọjú sí wọn. wá ṣé ọlọ́ba wọn kẹ́ bá ń tilẹ̀kùn ìwọ tó jẹ́ ní ọjọ́ òbí rẹ tó yẹ kó kó nǹkan mọ́ra kó kó mọ́ra kó hàn hàn hàn ọwọ́ ajá hàn. ẹ dẹ̀ mọ́ o mo dábọ̀ ìrìn àbùkù yìí tó lálẹ́ yẹn ilé gbọ́ sí mi lẹ́nu o ṣé ní nǹkan tó ju wá rí nsìn ni wọn ló fẹ́ gbọ́ bí. ẹ̀sìn ní ká ṣe àjọ nǹkan ni èmi irú lòun ò tẹ́rí àfìgbà tóun dókè mẹ̀sì tí wọ́n á fòun wé egbọn. ẹ wo ẹ wo èyí tí bàbá náà ṣe ló ń jóun o wọ́n ti gbìyànjú tó lórí wa tí wọ́n bá sọ fún wa iṣẹ́ ló tá a máa ṣe o ẹ já gbà sí wọn lẹ́nu àwọn ṣáà ni wọ́n bí wa wọ́n lè rí kótó lẹ̀ kí wọ́n tì wá sí i. òótọ́ lọ̀rọ̀ tí Yẹmí sọ àìmọye àwọn èèyàn tó hàn kàwé rárá tó ń gbé nǹkan dáadáa ṣe nílé ayé yìí nǹkan ẹyọ kan tèmi mọ̀ tó dá mi lójú ni pé àtẹ́lé ọwọ́ ẹni kì í tànyàn jẹ ẹ kò kì í tànyàn jẹ àwọn tí wọ́n kà tán yanjú gan-an kí ni wọ́n fi ṣe wọ́n rí kankan fi ṣe iṣẹ́ ọwọ́ yìí náà ló padà ń ṣe òun ló fi ń jẹun. ẹ má jẹ́ ntàn yín o èmi ní tèmi èmi ó kàwé gbogbo nǹkan tó bá sì gbà báyìí láàfin fún. àjọkẹ́ ó ní orí bu àgídí àgídí ẹ̀ ah, ti pọ̀ jù ah, ṣé wọ́n ti gbàgbé pé òbí ẹni lòbí ẹni ni àbí bàbá wa wá ń sọ̀rọ̀ ìwọ wá ń yí wọn léhùn padà wà á kàwé dandan wà á kàwé dandan má kàkà má rí ẹ má kàkà má rí ẹ. èmi ò kà bó bá ti wẹ̀yìn ẹjọ́ kẹ̀ mọ́ kàwé èmi ní tèmi ò èmi ò kà ìwé. ọ̀rọ̀ ẹ tiẹ̀ ti yé mi ọ̀rọ̀ ẹ tiẹ̀ ti yé mi nítorí gbogbo wa ń sọ̀rọ̀ bí bí inú ilé ṣe máa rọ gbogbo wa lọ́rùn ìwọ ìwọ o mú ogun olúkú lọ́wọ́ àbí bẹ́ẹ̀ kọ́ ẹ jẹ́ jẹ́ ká gbà fọlọ́n ká darapọ̀ ká lọ bá bàbá yẹn lóko ká máa jọ ṣe ká dẹ̀ gbà pé wà lóúnjẹ àjẹsùn. bẹ́ẹ̀ ni o ẹ jẹ́ ká tètè gba ìwà ní oúnjẹ àjẹsùn fúnra wa o torí èyí tí onírèsè bàbá wa fi yìí òun gan ló ń jò ní àbí ìtàkà yìí òun gan ló ń jẹ̀wé. <laughs> ẹ wo ẹ wo ẹ wo ẹ wo ẹ wo ó mọ nǹkan tí gbogbo yín kúkú ń sọ látòrò lóòkù dùn oníkálukú ló sì rí tiẹ̀ sọ àmọ́ bíbí ṣe bí kọ́ máa bá a dàpọ̀ lọ́ ṣe fún oníkálukú lórúkọ tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ẹ́ èyí tó túmọ̀ sí wípé èyí wù mí èyí ò wù ọ́ òun ló mọ̀mọ́ ìyá méjì ti fi ń fóbìnrin ọ̀tọ̀ọ̀tọ̀ wọlé ẹ wo èrò tèmi ni pé ká mọ̀ ṣiṣẹ́ o ká mọ̀ ṣe ká jà mọ́ra. wọ́n wàá dàgbà ń tiẹ̀ ah, ah, orí ẹ ah, pé. àṣẹ ẹ ẹ ẹ ẹ jẹ́ ń wá mi sùúrù mú kẹ́ tó fi yín ṣà ń jẹ èmi èmọ̀ ní ká ṣiṣẹ́ ọ̀kan láti ra bàbá kan san gbèsè kankan o ẹ wò ó èmi ní wípé kí bàbá wa kó máa san gbèsè wọn lọ kó fi ọ̀rọ̀ iléèwé wa sílẹ̀ káwa dẹ̀ máa ṣiṣẹ́ ká máa rán ra wa lọ síléèwé fakasí nǹkan tí ah, mò ń bá bọ̀ nù. àǹtí mi yóò yẹ yín mm, mm, mm. ọ̀rọ̀ ọlọ́kọ̀ọ́lẹ̀ lẹ sọ nǹkan gidi lẹ sọ jáde lẹ́nu yín tó túmọ̀ sí wípé ọ̀lẹ ò ráyé wá iṣẹ́ tí oníkálukú wa sì ti ń ṣe báyìí òun láàmú fi jẹun àwọn kàwé àtà. ẹ pẹ̀lẹ́ o ǹlẹ́ o kọ́wọ́ ọmọ yẹn pé iṣẹ́ tẹ́lẹ̀ fẹ́ ṣe náà ni ó wà á yín bẹ́ẹ̀ ni. Ah, ìwọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìwọ àti ẹ̀gbọ́n rẹ mọ̀mọ́ kọ́ máa lè méjèèjì ọ máa lè níyìn ẹ dúró kí ni mò ń wò náà tí ìyá yín tí ń sọ fún pé kọ́ sẹ́yìn yín dànù àtọ̀sọ tó yín ni ọ yẹ kọ́ sẹ́yìn dànù kẹ́ ẹ kú dànù ni ẹ kún èmi ò sí ní lọ yín bẹ́ẹ̀ ni sọ fún yín dáadáa fẹ́ kí n jèrè yín ni ah, ah. kọ̀dájú o. Ah, ah, onílé ara. ẹnlẹ́ o ó lè dẹ. E ah, kí ló dé láwọn lẹ́sùn tó ń fa àwọn ọmọọṣẹ́ pé. ó lè dẹ e ṣé mo fi hàn ṣe pè ní. ìrẹ́ ìlú ilé tó sọ. àwọn ọmọ òfò tẹ́ ẹbí kalẹ̀ tí wọ́n ń pé mítìnì nítorí èmi tí wọ́n ń péjọ tí wọ́n sọ̀rọ̀ àbòsí lẹ́yìn mi ní tí kálukú yín bá lè ṣe ni kó forí ara rẹ̀ ṣe o. ẹ ẹ ẹ onílé ara ó tóbi tó bá dé òun tó o bá fẹ́ kémi àti ẹ̀ka jọ wọ ṣòkòtò kan náà níbi tí alẹ́ ìlẹ́dẹ́ má fi àwọn tèmi ṣépè mọ́ o kí ló dé gan kí la gbé kí la jù kí ni tá a gbé gan kí ni tó jù kí ló dé. Ah, àwọn ọmọ yín tó jẹ́ pé wọ́n ń ju èmi lóko èmi náà sì ń sọ wọ́n ń dàrọ sáà mo òfò tẹ́bí kalẹ̀ lọ́mọ mo béèrè sáà mo òfò tẹ́bí kalẹ̀ lọ́mọ. òun ló jẹ́ kó máa kó máa fi omi omi èpè wí àwọn ọmọ láwọn lẹ́sùn bí ìgbà tó bá fẹ́ fomi òjò wẹ̀ wọ́n. ṣé ṣé ṣé ṣé mò ń gbìyànjú pè ní ṣé mò ń fomi èpè wẹ̀ wọ́n ni ń sọ kí wọ́n nu omi èpè báyìí tí wò sí ni yọ́ sí ìkankan tí wọ́n mọ̀ fà mú. àjọ máa yín ni ẹjọ́ ń gbìmọ̀ pọ̀ lórí mi ni ah, ẹ wá gbọ́ o ìmọ̀ tún ìmọ̀ ẹ̀jú ẹni mẹ́ni ìdọ̀jọ́ alẹ́ gbogbo tẹ́ báwo lórí mi kò ní sẹ́ orí nílẹ̀ èkó. ẹ kú ẹ kú mọ ẹ kú òye ẹ̀yin ẹ̀yin ọmọ ìrọ̀rọ̀ gidi lẹ gbé wá ń ṣáájú lọ tí wọn ò ní tọ́jú yín èmi ọládùnjoyè ẹ mọ̀ pé lówó tí fowó sàánú lèmi ni bẹ́ẹ̀ ni wọ́n sọ mo tẹ̀lé mọ́ràn yín mo tẹ̀lé mọ́ràn yín. thank you very much daddy ẹ ṣe gan. ẹ mọ̀ mọ̀ dúpẹ́ lọ́wọ́ mi ojúṣe mi mò ń ṣe jẹ́jẹ́ yín lẹ jókòó ọrùn tí mo á fà yín wálé ayé ah! bébé mi mo lọ fi nǹkan kàn lọ́dọ̀ àwọn ìyá yín kí n tó mọ kí n tó mọ kó yín bọ̀ ó di dandan kí n tọ́jú yín tó ti yé yín torí ẹ̀ mo sọ pé ẹ̀yin méjèèjì. bẹ́ẹ̀ bá ti parí girama tẹ́ ń kà kẹ́ ẹ lọ òkè kẹ́ ẹ lọ parí ìròyìn tó kù lọ. òkè òkun abroad nìyẹn o. Ah, ẹ ṣe dáàdi. <laughs> ẹ bẹ́ẹ̀ náà ni ẹ mọ̀ pé mo fẹ́ kí ẹ lọ bá ń kó gbogbo èrè tí ń bẹ lókè òkun wálé ẹ mọ̀ bá ń kó bọ̀ ṣó ti yẹ yín gbogbo àwọn lọ́gẹ́lọ́gẹ́rẹ́ òyìnbó bẹ́ẹ̀ bá ti dán ẹ mú ẹ lọ́rẹ̀ ẹ tó bá ń tẹ̀lé wọn ò náwó funfun rí bí bàbá yín ṣe náwó tó wọn ò ná funfun rí mo fẹ́ ná funfun gbogbo àdúrà mi á ní pé gbogbo yín ẹ lò lọ ẹ lò kíkì jù ń lọ. àmín ẹ ṣe sà ọwọ́ yín á máa ròkè o ẹ nínú ọkàn tọkẹ tó rí mi. àmì àmì àmì àmì àmì àmì. àdúrà yìí pọ̀. ẹ káàbọ̀ bọ́ mi ẹ wò ẹ bá wa dúpẹ́ lọ́wọ́ dáàdì fún gbogbo àwọn oore ribiribi tó ti ń ṣe fún wa látọjọjọ àti lè tó tún ṣe promise wa pé àwọn fẹ́ ṣe. àmà bá yín dúpẹ́ bàbá yín ni nígbà tí ò bá ṣe fún yín ta ló tún fẹ́ ṣe fún tiyín ni pé kẹ́yìn mú oore kí wàá dúpẹ́ lọ́wọ́ bàbá. àmàmòrè ẹ ṣe gan-an o ẹ kò tọ́jú àwọn ọmọ wa. nígbà tí iṣu ọmọ bá máa jiná fún yín jẹ kò ní jó yín lẹ́nu. àmì o ẹ wọ ẹwọ ẹwọ ìdíje ẹ lọ àkọ́kọ́ fún wa sọ̀rọ̀. ẹ bá ti àwọn náà àmọ̀rí àti ẹ bá ti sọ ti ẹ tán ẹ̀yin ìyàwó mi kéékèèké. ẹ ṣe gan-an báyìí wa a ti wá yín lọ sí pálọ̀ ńlá. a ti mọ̀ pé àyín lẹ̀ wa. Hmm afẹ́rẹ́ fọ́rọ̀ kan ni. gbèmí náà ti rẹ́yìn mẹ́tẹ̀ẹ̀ta tẹ́ tẹ̀léra yín báyìí bó ti mọ̀ pé ọ̀rọ̀ ń bẹ tá a fẹ́ sọnù ẹ ṣé ó yá ìdìde jókòó mo yọ̀ǹda mo yọ̀ǹda yín ẹ jókòó ẹ jókòó àmọ́ ẹ ṣé ọ̀ wá sí. kó má bàa lé ni nínú ọlá tọ́lọ̀ ń ṣe fún yín nínú ìlú yìí tẹ bá fẹ́yàn kan ní ìdá kan nínú ìdá mẹ́rin tọ́lọ̀ ń fún yín kò burú jù. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ọlọ́gbọ́n ló sọ àmọ́ wọ́n ní bí ọba nídìí obìnrin ìjẹ́kúmólú kí gan-an ló ṣẹlẹ̀. ẹ ṣeun balẹ̀ wa ọ̀rọ̀ onílé àrà ni bí èèyàn bá rí ibi tí wèrè ti ń dán wèrè wò òun ló máa mọ̀ wípé wèrè dùn ún wò kò ṣeé bí lọ́mọ bẹ́ẹ̀ ìgbàlódé ń dààmú ọlọ́run tó wò ọlọ́run tó wò kì í ṣe ajákajá bí gbà ń gbani ìgbà tún lè gbani tó bá yá onílé ara náà ń ṣèyàn bẹ́ẹ̀ o balẹ̀ wa mo fẹ́ kí ẹ wo wákàtí tí ẹ̀ ń dunnú lọ́wọ́ yìí kí ẹ yọ̀ǹda gbèsè tó jẹ yín kẹ wá fi yọ ṣàká bí ẹ ṣe máa ń yọ fún ọlọ́run bá tó dá yín. òkú làákàyè ọ̀rọ̀ ọlọ́gbọ́n ló sọ tìǹtìǹ ò ní jí ọ bíbá ó ti ń tí ó máa bẹ̀rẹ̀ bí bèbí lẹ́yìn ó sì máa sọ̀rọ̀ tó hmm, ti gbọ́ orí èmi náà ṣe èèyàn bẹ́ẹ̀ wọ́n ló wu ní ká jẹran pẹlẹ́nu òun fa kan bẹ lọ́nà fún ní máa ń fà wálẹ̀ yóò fẹ́ràn ọmọ lẹ́nu ní pàtì hmm, nì ó wu èmi náà kí n pé é ń lé ara owó tí ń bẹ lọ́ọ̀rẹ́ máa mú lọ àmọ́ gbogbo iná tí ń jẹ́mi náà lábẹ́ aṣọ ọ̀pọ̀ àmọ́ báyìí láṣìṣe bẹ́ẹ̀ bá ti lè gba ìlànà tí mo fẹ́ tò lẹ̀ fún yín ẹ̀ ń ó sì gba nǹkan tẹ́ ẹ wí. Ah, ah, ẹ̀yin tí ẹ̀jẹ̀ lẹ́dẹ̀ẹ́ mi ọ̀pọ̀ ẹ̀dẹ̀ ẹ̀ ah, ṣe rí ń mm, pè àwọn ọmọ yín tí mo fẹ́ rán lọ lú èbó èyí tí mo ṣẹ̀ bá wọn sọ tán nìsín tí wọ́n fi ń jó tí wọ́n fi ń yọ̀ n ò ní rán wọn lọ ìlú èbó mọ́ owó tó wá kí n fi rán wọn lọ ìlú èbó ńlá ṣe owó tí ń bẹ lọ́wọ́ ilé ara ńlọ́ba tán. Ah, ọlọ́gbọ́n dorí ẹja mú lọ́rọ̀ yìí o ah, ah, ọ̀rọ̀ ọlọ́gbọ́n dorí ẹja mú bíi ti bó o báwo lòyìn ṣe máa gbé ẹrù ẹlẹ́rù sórí táwa fa tiẹ̀ sọ́wọ́ ẹ wá ní kó má ran àwọn ọmọ wa lọ sílùú òyìnbó mọ́ ẹ wo o kó nílé àràyà tètè ya sanwó wọn ni o kó ya rán ọmọ tiwa lọ sí ni o. baálé mi èmi ò ní kẹ́ má gba owó yín lọ́wọ́ onílé àrà o ṣùgbọ́n mo fẹ́ kẹ́ mọ̀ dájú pé ìgbà là ń lò ẹnìkan ò lè lólé ayé gbò ó kẹ́tì ẹ̀ dáwọ́ nínà tẹ́ máa ń nù kẹ́ dáwọ́ ẹ̀ dúró kẹ́ wá fún ní òṣùpá kan kó fi ara ẹ̀ lọ́kàn balẹ̀ kó ṣiṣẹ́ kó lè rí owó yín san fún yín. Hmm kò burú wọ́n tẹ̀lé ìmọ̀ràn tí mo yín fún mi gbẹ̀yìn hmm, ìtẹ́mi náà kọ́kọ́ sọ mo gbé yín wò ni ṣó ti yẹ yín wọ́n tẹ̀lé mọ̀ràn rẹ̀ n ó fún lóṣù pa kan kò fi owó nsàn mo sì fi ń dá yín lójú pé òun ò ní ìnà mọ́ òun náà kúkú rárẹ̀ gba ẹ̀yìn lágbo ilé dúró àṣírí àwọn ọmọ yín tí mò ń rán lọ iléèwé ń adáwọ̀ ẹ̀dọ̀ wọ́n lọ lú èbò ọ̀rọ̀ alẹ́ yóò yàtọ̀ torí mo dùn nínú èyí mẹ́tẹ̀ẹ̀ta ń mọ̀kó ẹ̀pọ̀ ni. ẹ káàsán o láti bò láti inú ìlú wa náà ni àwọn kan ni wọ́n júwe ọ̀dọ̀ yẹn fún mi wọ́n sì ń jẹ́ kó yé mi pé gbogbo ìgbà tí n bá ti fojú kàn yín gbogbo tí ń ṣe mí ti tán. kí wàá ní nǹkan náà ti ń ṣe yín. Ah, ẹ ṣe bàbá ẹ ní mú òsì. àṣẹ. èmi tẹ̀ ń wò yìí mo bó sì múlẹ̀ bí ẹ̀sùn sùn. ẹyin wọ́n ní àìṣèpàdé òsì inú ìjà mi ni alága àṣẹ tọ́ sí èmi gangan ló tọ́ sí kò síṣẹ́ tí ń bẹ láyè tí ń tí bá wọn ṣe mo ta gbogbo síbẹ̀síbẹ̀ ń rà jẹjẹun wọ́n ní ìran apọ́nmẹ́ta kan kì í sóòtì ni mo bá wọn pọ́nmẹ́ta pàbó ló já sí kódà mo ságbé bàbá síbẹ̀síbẹ̀ ojú kan náà ni o. kí wàá ló fẹ́ kí n ṣe fún ọ. Ah, oògùn owó ni oògùn owó tó ní kìmí. oògùn owó. so o sì ti rò dáadáa. ọ̀rọ̀ mi ti kọjá ayírò kódà ibi tí mo rò dé ìrònú gan ní ọ̀rọ̀ mi ti sú u. lọ́la àwọn ìyá mi ọ̀pá kí ọ̀làkẹ́ alágogo dẹ àwọn ajẹ́ nǹkan wọ̀lọ̀wọ̀lọ̀ mọ́ bí ó ní owó àṣẹ onílé ara ó ní kinní kan owó ní jẹ́ àṣẹ bàbá àwọn ó ní oríṣiríṣi ọ̀nà tí a gbà sí oògùn owó ẹ̀ ìkan bẹ tó jẹ́ pé wèrè la fi ṣe wèrè ìkan bẹ tó jẹ́ pé ìyá tàbí bàbá ẹni la fi ṣe ọ̀pọ̀ ìkan sì tún bẹ tó jẹ́ pé ẹ̀yà ara òkú là lò. ẹ dákun ẹ sáwọ́ tó lóògùn dé wọn. a lọ sí ibojì òkú. èyíkéyìí tó o bá muru ko nínú àwọn òkú á pé yóò sì dáhùn ọ wàá tọrọ ajé ara rẹ. ẹ̀yin àbí mi. ebi wọ lọ ń wájé ìwọ ló pè é ṣé yóò sì fún yín onílé ara ìwọ ló pè yóò sì dáhùn yóò sì fún ọ lájẹ ara rẹ. ẹ tẹ̀ ìkànnbẹ tó jẹ́ sí pé ọmọ bíbí inú ẹni là á lò. ọmọ bíbí. bẹ́ẹ̀ ni. ọkùnrin àbúbẹ̀. èyíkéyìí tó bá ti lájẹ lára nínú wọn ni. Ah, tọmọ bíbí wọn fẹ́ dà bẹ́ẹ̀ ni ẹ̀fẹ̀ kan tẹ́lẹ̀ ọmọ tí mo bí pọ̀ díẹ̀ mo sì ti ń kíyèsí kan nù wọn. No tó jẹ́ pé gbogbo wa ti ń wò pátá ìwọ máa lè ní bí n bá lóyún ṣebí kò léwọ̀. kò léwọ̀ kankan tó o bá ti gbà láti lò. ó ti tán inú gbogbo ọmọ tí mo fi pátá ìwà rẹ̀ náà ni ọba gbogbo wọn mu. nígbà tó ti wá gbà láti lòun kí wàá lorúkọ rẹ̀. Ah, nínú gbogbo ọmọ mẹ́fẹ̀ẹ̀fà tí mo bí <laughs> àjọkẹ́ ní jẹ́ àjọkẹ́. bámi ẹsẹ̀ wọ́n tún mí lẹ̀ tún mí lẹ̀. ẹyẹ jẹ́ jẹ́gbẹ́ngbọ́n jàre ọ̀rẹ́ nu ìbéèrè náà ni yóò róye alábẹ́láhùn ẹ wo àjọkẹ́ mọ̀jẹ̀ ń tọ́ jẹ èmi ti wo gbogbo ọmọ tí mo bí pátá mo wá rí i pé wọn nìkan lọ́ọ́ máa rí láàrin wọn. Ah, ẹjọ́ ìdí ẹ̀nu tí mo fi wá ní pinnu lọ́kàn ara mi pé tó kí n fẹ̀ kan rán níbi tó ti lọ́ọ́ lè mọ́ owó wá fún mi àbí sẹ́sẹ̀ ń èèyàn ni. ẹ bá bẹ̀ wọ́n jọ ẹ bá bẹ̀ wọ́n ẹ. bàbá bá ní ìsọjọ́ fún yín jọ. ní ọ̀nà tó gbà sọ́jọ́ náà mo fẹ́ ràn yìí tó fi lè mọ́ kó wá ń kíá bàbá ẹ bá wò náà ẹ ṣiṣẹ́ ọwọ́ yín. Ah. ìwọ lókù tó parí ètò yòókù ní ìbọn rẹ̀ ọ wá dàbò kí gan fúnra mi. àwa rẹ ni la fi tún wa rẹ ní ṣe wá gbọ́ o bó o bá ṣe fẹ́ lówó sí bẹ́ẹ̀ ni kó o kò fara dàbò. dàbò. ibi tá a parí iṣẹ́ rẹ̀ sí ni. ẹ ṣe bàbá ẹ bó wa ni mo ṣe máa lò ó. lílo rẹ̀ ò lè kò sí nira ọ máa gbé lọ lé báyìí tó bá délé ọ wá àyè kan tó ní ọ̀jọ̀wọ̀ ó lọ tọ́jú rẹ̀ sí i tó bá ti wá di lóòrọ̀ lóòrọ̀ ọ mọ̀ pé owó owó owó ìyẹn tán olówó ń ti ẹnu kọ́ ọmọ gbádùn lóko àṣẹ ààyè tó bá lọ́wọ́ ní gbèsè bẹ́ẹ̀ ni ẹ ṣe gbogbo bàbá lọ́wọ́ ju yìí ṣe ibà alájà tó ń tó lórí ìgbà gbogbo àtẹ̀gẹ̀rẹ̀ tó ń ta gbàgbọ́ àṣẹ ní ọmọ ìgbà gbọdọ̀ fún mi àṣẹ orí bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀ àṣẹ ẹ bàbá ẹ dákun ẹ wà bá wọn àbí ìkàdé wọn gbèsè torí kí ni yóò ní rọrùn láti máa gbé lọ báyìí wọn ní ọ̀sán làá bínú òru làá ṣèkà bá ṣe lọ́sàn kò ní fara rí lọ ọ wà máa lọ síta báyìí béèrè àpẹẹrẹ lọ́wọ́ àwọn ọmọ wọn ò fún ọ. ẹ ṣe mo dúpẹ́ ẹ ṣe bàbá. yóò jọ sí yọrọ Ọlọ́run yóò jọ sí. ẹ wà á gbádùn mi mm-hmm. ah! tí mo bá fi lo kinní tó ṣiṣẹ́ ẹ mọ̀ pé ẹ ṣe nǹkan fún ìyàkà yẹn sí tààràtà ni. ọ̀kàrí la yóò jọ sí rárá o. àgùnbọn má ṣe o. ṣe kí ni. torí tó bá ṣe ó máa lẹ́yìn. Ah, ah. kí ló ṣe ti ń lẹ́yìn. dákúkú wẹ̀rẹ̀ kó ojú ọ̀nà fún mi jáde kí ni ṣe ti ń lẹ́yìn. rẹ́rẹ́ òtún fẹ́ máa purọ́ fún èmi ìfún ló wà nínú òròmọdìyẹ táṣọmọ gbogbo nǹkan tó lérò kó o ṣe ní kọ̀kọ̀ paráyé òrí kéderé níwájú àwa àwọn aráyé rọrùn má jẹ́ ń tẹ̀ dá padà kò jọ rárá. ọ̀rọ̀ rẹ ti yé mi mo ṣe gbà pé wèrè gèdègbè ni ọ ni ọba aráyé rọrùn ọmọ ti da ọdájọ lẹ kí ọyọ ayé rẹ ó ti da jù báyìí ọba àdá òsì káàkiri kíni sí ọ kíni kíni kíni ah ah mọtọlọdà o mọtọlọdà o èmi ń wèrè mọtọlọdà o mọtọlọdà o mọtọlọdà o ah ah mọtọlọdà o mọtọlọdà o má fọ o má fọ o ah! má fọ o má gbà yẹ mọtọlọdà ah má fọ o má fọ o mọtọlọdà o. ti ro gbogbo ìgbìyànjú yín lórí ọ̀rọ̀ wa hmm. gbogbo ìlàkàkà yín gbogbo bẹ́ẹ̀ ṣe ń fojú mi náà lórí pé káyé wa lè dà lórí ọ̀rọ̀ ìwé wa. orí jíjẹ ni pàápàá jùlọ mímu gan ah, ẹ wo dádì a ti rò ó dáadáa délé àrí pé lórí ọ̀rọ̀ ẹ̀kọ́ wa àti ìwé wa ẹ ti gbìyànjú kàkàtì. ẹ̀yin náà ló mo ti gbìyànjú. Ah, ọ̀gá nìyà tíṣà. Ah, mo gbìyànjú bẹ́ẹ̀ ọba pa olóko kò sí pé kò wú èmi náà kí n rán yín léwe ipá kún mi ni ẹ̀ kí n máa fẹ́ ṣe àti pé bẹ́ẹ̀ bá tiẹ̀ wá kàwé ọ̀nà ibi iṣẹ́ lẹ́fì wá ẹ pàápẹ́ yín tẹ̀ tiẹ̀ jájó mi bẹ́ẹ̀ kàwé náà tẹ gba gbogbo sàtífíkẹ́ẹ̀tì tẹ bá ti wọlé ọkọ yín tán yóò sọ yín di housewife ni. ìdí gan-an tá a méjèèjì tá a ṣe foríkorí tá a ní pé kẹ má ràn wá nílé ìwé mọ́ àwa méjèèjì a máa ṣiṣẹ́ iṣẹ́ tá a bá dẹ̀ ti ń ṣe owó tó bá ti yọ ńbẹ a fi máa rán wa lọ sí school. ẹ fẹ́ máa rán ara yín lọ sùkúù. bẹ́ẹ̀ ni. àwọn ọmọ tó kù nǹkan ọmọ ìyáálé ńkọ́ ẹ wo jẹ́ kí n kálukú forí lagbó lọ. àwọn náà ro nǹkan tó máa ma fi lé ayé wọn ṣe. ọ̀rọ̀ yẹn ti yé mi èmi mọ̀ pé báyìí méjèèjì ṣe wà ẹ plan fún mi bẹ́ẹ̀ ni èmi gan tẹ́ wá àwọn yìí fúnra ara tèmi gan mo ní kù fún yín tó plan ẹ fẹ́ máa rán yín lọ léèwé fúnra yín ẹ tú léré lórí ẹ bá òde bàbá tèmi jẹ́ àbẹ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ yín ti yé mi tó ti rí ìwà ìwà ìwà lẹ́nu belebele mo mọ̀ pé ìwà àjọkẹ́ ìwọ lẹ́nu rẹ mú jù Ah, ah, dadi ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ ṣe ròyìn ẹ̀ nǹkan tá a kàn gbìyànjú láti sọ ni wípé kẹ́ a. gbẹ́gbẹ́ gbẹ́gbẹ́ gbẹ́gbẹ́nu ẹ sọ́hún gbẹ́gbẹ́nu ẹ sọ́hún mo mọ̀ pé tí ẹ̀ ní ò burú jù tó sẹ́nu sọ́sọ́ bí ẹnu ẹ yẹ. sọ wáyé láàrin mi àti ìjà ẹsẹ̀ bẹ̀rẹ̀ ni. Ah, ìjà bíi ti bá wò dadi ẹ jẹ ẹ ti ẹ̀jẹ̀ jẹ́ ká ṣàlàyé kẹsì ẹ̀ gbọ́ dáadáa wo gbé fi dáàdì sẹ́gbẹ́ kan jàre ó ti mọ̀ pé tí wọ́n bá ti ní owó kankan lọ́wọ́ máa kọ́ra tó máa jáwọ́ ìwọ̀n ìwọ̀n ibi ibi ajẹ́ ilé kù. èmi ó kàwé ń tèmi. ó di dandan kí gbogbo wa kàwé. èmi ó kàwé o. pẹ̀lú ah. àṣẹ. kò sẹ́ni tí ò kanra bí rẹ̀ bá ṣẹlẹ̀ sí sàkání ẹ̀ o. ẹ káàbọ̀. àmọ́ ọ̀rọ̀ ò lè lé títí káfọ̀ bẹ́ẹ̀ bù àwa ti bá bàbá sọ̀rọ̀ wọ́n sì ti gbọ́ sí wa lẹ́nu ṣùgbọ́n wọ́n fi àmọ́ sí o. ẹ dákun èmi wọ́n tún láwọn ń fẹ́ rí wọ́n láwọn ò fẹ́ nǹkan kan a ti tọrọ oṣù kan lọ́wọ́ wọn a sì ti bẹ̀ wọ́n kí wọ́n dáwọ́ nínú ojoojúmọ́ dúró àmọ́ wọ́n ní tí ẹ̀ bá sanwó yẹn lẹ́yìn oṣù kan ohun tó bá wù wọ́n làwọn máa fi ojú yín rí o. Ah, kò sí wàhálà lágbára ọlọ́run a ṣiṣẹ́ rí owó wọn kó ṣàfún aláyè ká lè ṣiṣẹ́ náà ni ẹ wo pẹ̀lú àṣẹ ọlọ́run ojú òkùnkùn ní tìyìn. iyún gangan lọ̀rọ̀ ẹ má dojú tì wá káà náà má tẹ̀ níbi tá a ti ń níyì àbí ẹ wo lágbára lọ́wọ́ ọlọ́run ẹ ní tẹ́ǹbì tẹ́ ti ń níyì ṣé wàá rọ́lọ́run tẹ́ ń wo lókè yóò wá ṣe é nu iṣẹ́ tiyẹn náà. yóò tiẹ̀ báyìí ṣe gbogbo ẹ̀ kò ní ṣe kù síbì kan ẹ ṣeun yọ ẹ já máa yá ẹ ṣe o ẹ ṣe àdúgbò ẹ ṣeun. Èdùmàrè dára tí olùdáyé ọba alára alára àtàyídá pátápátá parí ọlá o iná pèkú ọ̀rọ̀ bàbá alára o. ọ̀rẹ́ mi má ṣe o tó o bá ṣe é má ṣe o igi aka ni kò jẹran aka o o gbọ́dọ̀ ṣe o. mo lè sọ̀tẹ̀ lálúlẹ̀ mo ní o mẹ́sẹ̀. èyí máa sọ ọ̀làdà tó o ṣe mú bí imú ẹ ńlá àwọ̀ mi lè kó adáwà lẹ́ẹ̀kan kì í ṣe tójú àlá o ń sa ọyàmọyàmọ tó lọ tó yàn. <laughs> má ṣe o o gbọ́dọ̀ ṣe o ìyá má lọ má lọ ṣó ní lọ ni má lọ. wọ́n ṣe kí ni kí mo dánwó fún mo fẹ́ ṣe. o tún fẹ́ bẹ̀rẹ̀ máa lọ. o ní kó máa lọ ṣó ní lọ mọ́ ni. má ṣe o má ṣe o ẹlẹ́yin o. wèrè ikọ́ ni mo rí lójú ọ̀rọ̀ o náà ni kí n má ṣe. àmọ́ tó náà ṣe tó fi di wèrè báyìí kọ́ lọ́wọ́ kó ayọ̀. ẹ awo lẹ́ alàgbà kẹ̀gbẹ́ yóò mọ̀ ju yín sí. àṣẹ ẹ dákun ìrànlọ́wọ́ kan mo bá wá sọ́dọ̀ yín hmm. inú mi ó sì dùn tẹ́ bá lè ṣe fún mi. Ah. láwọn mi kí n gbọ́. ẹ ṣe ṣe rí oògùn owó mo fẹ́ kẹ́ ẹ bá ń ṣe. <laughs> oògùn owó ah, ah, téèyàn bá wá ti sògùn owó séèyàn ò ní là ní ẹlẹ́dàá rẹ ìní kó o béèrè tó bá fẹ́ kó o béèrè tí ó gbà òun ni ó bọ̀ ní ọ̀bọ̀ ṣe ẹlẹ́dàá ni là á dì í mọ́. ẹlẹ́dàá mi bàbá ṣé mi ní ẹlẹ́dàá kankan ni èmi ò mọ̀ lẹ́lẹ́dàá kankan n bá wa lẹ́lẹ́dàá ni ṣe ọ̀rọ̀ mẹ́wàá rí bó ti lóhùn rí i àti pé àwọn èèyàn tiẹ̀ máa ń sọ pé ẹlẹ́dàá má sùn ká tiẹ̀ pé mo ní o ti sùn o ti sùn. <laughs> ẹlẹ́dàá sùn kò sẹ́ni tí ò lẹ́lẹ́dàá gbogbo apátá la lẹ́lẹ́dàá kò eh, sẹ́ńtì ọ̀lẹ́lẹ́dà hmm, ẹlẹ́dà rẹ ni o béèrè tó bá fẹ́ kó o lè ráyè sí bó ṣe jẹ́nu. ọ̀dà kò burú ẹ ṣe ẹ bá ń ṣe ní tẹ́lẹ̀ fẹ́ ṣeun ẹ bí iná ẹ bí. mèrè ń tẹ́lùmí sìkáràbà wò lépo ń yọ ọ̀jàjẹ́ ọmọ ẹni rẹ ọmọ ẹni rẹ ọmọ kìrìbìjà nìrẹ ẹni rẹ ọmọ sàkàbí àbọ̀n ọmọ ìkànnàwọ́ ọ̀jẹ̀kùn ọ̀hóra torí bí abẹ ní í ṣe ará adúẹ̀ wí ará ẹ̀fọn arọ̀ tágbẹ̀dọ̀ ará àwọn ọ̀ràn bíi ojú eré tí wọ́n wọlé ayé eégún olùfẹ́ tí samuel wo pa àkókò gbé ní ti kọ láńjọ tí mẹyìn ní fọn ọ̀tẹ̀ sí àṣẹ bí ẹ̀gà ọgbọ́n tí ẹ̀yìn ti pẹ́ ó kọ. ẹ ó ń lé àlọ́ kọ mi. ẹ̀gbọ́n tó bọ sọ ẹ̀yin àti ẹ láwù èmi lọgbẹ tó bá ṣe rí ni kẹ wá lògì tó gbà kú lọyà kàlá gbọrun mọ ni níwájú ọpọ́n awo ni ẹ̀yin ọpọ́n olòmúlọtàn ọlọkàn àní ọpọ́n ìtọ ọrùn ilé wa gbọ́ ọ̀gẹ́rẹ́ afọkọ́yẹrí alápòrí tọmọ aráyé ń pè alápòkà orí ọgbọ́ olóńjọ́ òtò orúkọ lọ́tí ọ̀nfà tàbí fẹmọ lójú ìrìnà ni o èyí tá a fẹ́ bàbá ẹ̀ níwò ẹ wò ó fín báyìí kò sí níbẹ̀ ní òròmọdìẹ táwọn òdì òkè ọmọ ẹ wò ó fín. <laughs> ògbé àtẹ ọmọ aláhírí owó hmm, ifá dáadáa àwòkọ́ tó kọ lóru àná ìkọ́re lọ́kọ adíá fún erin erin sunkún pé wọn lọ́la àwòkọ́ tó kọ lóru àná ìkọ́re lọ́kọ adíá fún ẹfọ̀n ẹfọ̀n sunkún pé wọn níyì erin wa ń lọ́lá o ẹ̀fọ̀n níyì ìsìn nìkan lóore inú oko lè là ifá tó wà nílẹ̀ yìí awo osin ló ṣe o awo osin. awo osin ẹ dákun kí ni ń jẹ́ awo osin. tọ́ ọ bá tiẹ̀ tọ́ ọ gbọ́ fa tọ́ ọ gbọ́ kan tó o sì mọ nǹkan kan nípa ń tàn wí àwọn àgbàlagbà wọn pariwo wọn ní bí sin ọ̀bá là wà á ní ọmọ ní ọ̀rọ̀ lọ́la ọ̀kan bẹ́nu ọmọ rẹ ológun ọmọ ni tó ọmọ tọ́jú dáadáa bẹ́ẹ̀ ni. ẹ ẹ bàbá ẹ dákun mo bímọ díẹ̀ kódà mo bímọ bí ẹ dá ni wọ́n pọ̀ àṣewá fẹ́ dá ológun mọ̀ nù wọn kálí mọ̀ bá a sì tètè mọ̀ tọ́jú òun ká mọ̀ pé òun rèé o tá a sì mọ̀ tọ́jú ẹ̀ tá a mọ̀ ṣẹ̀tọ́ fún. gbogbo ọmọ pátá lọ́ọ́ mọ̀ tọ́jú. ẹ bóyá ká fẹ́ kàn mọ́ tọ́jú ìtọ́jọ́ pọ̀ wọn bóyá ológun náà wọn kò lọ báwọn á fún ọ ní nǹkan kan ọ wàá lọ fi sábẹ́ ìròrí rẹ kí lè o tó mọ ọ dé táwọn bí mọ bí fásitì wí nù ọ dé ọ dé táwọn bí mọ táwọn táwọn sọ̀rọ̀ tí fáwọn sọ pa ọ dà mọ o èyí èmi ni mo ní kí ọmọdún ní pé ẹ̀yin méjèèjì fún mi because tí kò bá ní ìdí iṣẹ́ ò kì í déédéé ṣẹ́ ó máa dẹ̀ ní nǹkan kan téèyàn rí lọ́bẹ̀ kó tó decide láti wá ru ọwọ́ you know kí ni reason why tí bàbá ti ń fi sọ pé ẹ kàwé mọ́ ẹ sòótọ́ fún mi o. ó nídìí àmọ́ ìdí yìí ò kì í ṣe ìdí tí etí méjì ilé bá wa fi gbọ́ ni fúnra dádì ni wọ́n kàn pè wá níjọ́ kan pé àwọn ò ní agbára mọ́ o àwọn ò dẹ̀ ní owó mọ́ o láti máa rán wa lọ sí school o nítorí ìdí èyí ká ìyẹn náà tó torí ọ̀rọ̀ owó kan pa but ẹ̀yin mọ̀ wípé ìwé kíkà wà very very important ìwé kíkà ṣe pàtàkì láwùjọ wa yìí you know tí èèyàn bá decide láti má kàwé á jẹ́ pé ó ti ṣetán àti ṣiṣẹ́ sin ẹgbẹ́ ẹ̀ ni. ó possible kó jẹ́ pé ọlọ́run tiẹ̀ bá ṣe olówó àmọ́ kò sí iye owó tẹ́ni náà lè ní ó yìí máa ní àwọn àyè kọ̀ọ̀kan tí wọ́n á ti máa rẹ because of education tí kò ní nǹkan táwọn náà ń gbìyànjú àti bá wọn sọ nìyẹn pé àwa máa kàwé o gbogbo nǹkan tó bá dẹ̀gbà la máa fi fún ṣùgbọ́n wọ́n yarí wọ́n ní dandan lá àwọn oníwèé kan táwọn fi ràn wá wọ́n ní táwọn bá rówó gan eléyìí táwọn máa fi ràn wá lọ sílé ìwé àwọn á da owó yẹn sórí nǹkan míì ni wọ́n nítorí wípé ọmọ obìnrin ni wá ọmọ ẹyẹ òsì lórí nǹkan tó fẹ́ ṣe fún yẹ ju kó dàgbà kó fò lọ. àwa ti tún èrò ara wa rò èmi àtàbúrò mi a ti jókòó a ti tún gbogbo èrò dáadáa a dẹ̀ ti rò ara wa wípé a máa kiri ọjà ni kódà a sọ fún mọ́mì gan pé tá bá ti ń kiri ọjà yìí gbogbo owó tá bá ń rí ẹni tẹ̀rẹ̀ èjì ní orí ọjà náà a fi máa rọra wa ní school. very good very very good èròǹgbà yín dà ìmọ̀ràn yìí dà plan tẹ ní fún gbèsè ayé yín wà excellent tí ẹ bá ti fi rìnkúrìnkún ṣùgbọ́n àmọ̀ràn kan lèmi máa gbà yín tí ẹ bá ti bẹ̀rẹ̀ sí ta àwọn ọjà tẹ́ ẹ ní ẹ fẹ́ máa tà yìí ṣe èrè first èrè tẹ́ bá kọ́kọ́ rí níbẹ̀ ẹ kò fún dáàdì tìyín tẹ́ bá kó èrè yẹn fún dáàdì yín tán ẹ fi tó èmi létí èmi fúnra mi máa ń mú ẹsẹ̀ mi méjèèjì my two beautiful legs yìí màá tẹ̀lé yín màá lọ bá bàbá yín sọ̀rọ̀ wọ́n á rí reason why tí ọmọ fẹ́ gbọ́dọ̀ kàwé mo máa jẹ́ kán mọ importance àti importance education ó dẹ̀ dá mi lójú pé èso rere ní oṣù. Eh, àmì o kọ́nà ń jẹ́ kó so èso rere lórí ẹ̀mí àtàgbúrò mi a fẹ́ kàwé o kí dáàdi yà gbọ́ sí i lẹ́nu a sì máa kà á sì ti kàwé iná. wo Pamílẹ́rìn ẹ̀kọ́ ṣe pàtàkì o ìtorí pé nǹkan ọ̀múyangan ni ìwé kíkà jẹ́ lóde sí o kọ́ má lọ sọ yín di illiterate òjijì bí principal amanda ṣe sọ pé illiteracy is a disease. exactly exactly wọ́n ń pè yín yìí ẹ̀sọ̀ ẹ̀sọ̀ kalẹ̀ ẹ̀sọ̀ kalẹ̀. wọ́n rajà nù. ẹ̀fọ́ ni a ti sẹ̀ fẹ́ lóko. ẹ èló ni ń ta àgbálùmọ̀ tiẹ̀. múrí kọ̀ọ̀kan ni àgbálùmọ̀ olóyin sí ni. kí ni ìwọ kọ́ lọ ṣẹ̀ sọ béèyàn bá ti rágbàlúmọ̀ tiẹ̀ báyìí yóò ti mọ̀ pọ́ ládùn olóyin ní mímu gidi ní mímu tààrà. ẹ̀yin olójú inú ni bẹ́ẹ̀ bá lójú inú ẹ mọ̀ pé yàtọ̀ sí owó tí ń bẹ lápò bàbá bàbá tó ní àwọn kankan tí wọ́n fi máa mọ ní ti máa ń bẹnu aṣọ kéèyàn lo nkíní méjì tí wọ́n fi kó nǹkan ẹ̀ lò bẹ́ẹ̀ bá ti yọ ọlọ́kan báyìí ni bàbá ó ti rí. àwọn nìkan tó bá ń gbọ́ ọmọ ọládùnjoyè ó nìkan ló lè la àgbálùmọ̀ àti dúdú o àti pupa o àti kódà kó já yìnrìn olúwa mi nìkan ní ńlá gbogbo ẹ̀ mọ́ ńlá ẹ̀ mọ́ ńlá. kọ́tà ti já pẹ̀lú mọ̀ ẹ́ kìnìún orí ẹ̀jú báyìí lọ o ó ṣe gbùngbùn kí n sáà ti rí nǹkan dé yín mọ́ <laughs> ẹ̀gbọ́n mi lè dákú àjọ púpọ̀ ni èmi <laughs> àjọ púpọ̀ ni ṣàgbàlùmọ̀ rẹ kọ̀ wá jù bá ń lọ. bẹ́ẹ̀ ni kò wọ́n ó kàn jẹ́ wípé bó bá ti rí lọ́wọ́ yín lẹ́sìn gbádùn ẹ̀ sí ah! yín sì gbà ń gbádùn rẹ. ojú sì wá ń sì mí. <laughs> ẹ̀jẹ̀ ti ń gbádùn rẹ.

bẹ́ẹ̀ òòyẹ ńgbẹ́rùn wọlé ẹjọ́ mi lè ń já ńgbẹ́rùn ń gbòjò bó ni ó ṣe rí lára rẹ. <laughs> ìgbésí ayé yín lórí kíni ṣé lórí nǹkan tá à ń wí ṣé bẹ́ẹ̀ náà lẹ fẹ́ràn nǹkan ọ̀hún tó ni. Ah! ilẹ̀kẹ̀lẹ̀kẹ̀ mo fẹ́ràn rẹ̀ sórí ojú ni ẹ máa ń pè lọ́ba ara ojú ṣe àṣẹ pàtàkì tóun mo fẹ́ lè sọ pé ọlọ́run gbójú mi lọ mi àmọ́ kìnìún ti bí. ọlọ́gbà kó o bẹ́ẹ̀ kẹrọ mi. ìrọ̀wọ́ ibi tí o sọ̀rọ̀ dé tí mo parọ́ ọ̀pá ti bẹ lọ́wọ́ wọn ni wọ́n ti lò láti kékeré gbára ẹ lẹ́nu gbára ẹ lẹ́nu. gbára ẹ lẹ́nu gbára ẹ lẹ́nu. sórí bó ṣe wọ́n olúwa mi àtàgbálùmọ̀ dúdú àti pupa mm. àti etí òpọn kò sójú èyí tó lu àmì kò sí tí o lè là mẹ. olórí kò lórí màá mú. <laughs> ẹ pé kí n dúró kọ́mọ ju bèntè bá màá mú bóyì ṣe gbàgbà màá mú. ẹ mọ mọ yìí odu ni yẹn kí n sáré mọ̀ fọlọ́kọ tèmi ṣùgbọ́n bẹ́ẹ̀ tí wọ́n á sọ̀rọ̀ bí ẹni tí ò ní làákàyè bí ẹni tí ò lọ́pọlọ rárá tí kéré ọmọ yìí náà mi gbẹ́rù rẹ kò jẹ́ àlọ́. Ah, ah. àwọn onílàkà yìí. olúwa mi bọ̀dà lọ. onílàkà yìí kò rẹ fẹ́ kó ṣe bẹ́ẹ̀. wá. gbèrè mẹsẹ̀ sọ̀rọ̀ ọ̀dà tó. káti ẹ̀ sọ pé àwọn onílàkà yìí tí wọ́n mọ pẹ̀lú ọ̀bọ̀ wọn jáwúra ni. ẹ filẹ̀ ah, àgbà ni ẹ ká ẹ. olúwa mi kí ni ká ṣe. sẹ́yìn òtítọ́ ọmọ alágbàlúmọ̀ n mú àgbàlúmọ̀ rẹ̀. kó o dì sọ yẹ ká olúwa mi. ní tẹ̀ jẹ bí tó ṣe lọ ní ìsìn mo torí tó kọ ẹ̀yìn. ẹ̀yin tó dáa. wọ́n tẹ̀ mo wá fẹ́ kẹ́ ẹ wá bá mi lọ salami rẹ̀ bàbá tó bí ìyá tó sú kalẹ̀ tó mú mú láyà rẹ̀ tó lọ́n fi fò náà ní ti ń bẹ láyà rẹ̀ òun ẹ ẹ bá mọ̀ tó ti yé yín ẹ gbọ́ bọ́lọ̀ ń bá ṣe àgbálùmọ̀ mẹ́ fún mi ni mo mú wọ́n tọ́jú yín. olúwa mi olúwa ni o tó sú gbogbo tẹ́ ẹ ó ti di ẹ máa fẹ́ máa fẹ́. Kọ́lé of course. ẹ dákun mọ́tò bò gẹ̀ǹgẹ̀ fi wá gbé mi ta ló ní. ọmọ yín náà ló ní. nídẹ̀ wá ti ta tí gbogbo èrò pọ̀ tẹ̀ kàn jó tẹ̀ ń jó tẹ̀ ń jó tẹ̀ ń yọ nílẹ̀ ti ta. gbogbo àwọn tẹ́ ẹ̀ ń wò ń ta yẹn hmm. àwọn òṣìṣẹ́ ọmọ yín náà ni bá àdẹ ṣe máa ń ṣe ń bíbà lójoojúmọ́ nìyẹn. bẹ́ẹ̀ ṣe máa ṣe lójoojúmọ́ nìyẹn. bẹ́ẹ̀ ni. bó o lẹ́yìn ṣe jẹ́ sí. personal assistant ọmọ yín ni mí. ẹ dákun ẹ má fi pèrè ìbéèrè mi pọ̀ o ẹ má sọ pọ̀ pọ̀ ọmọ mi ò ń gẹ̀ngẹ̀ là mo fẹ́ rí mo fẹ́ fojú kan. Mm-hmm. kò yẹ kí màdà ń pẹ́ dé mọ́ wọn ní pẹ́ dé. Mm-hmm. ẹ wò lè rẹ́ paramọ́ gbọ́. Mm-hmm. Eh. onílé àrà onílé àrà. irú òun àsopọ̀rọ̀ jí wò lélẹ̀ látànà. kí ló dé jí mi lójú oorun mẹ́ ládùúgbò alábàtà bàtà tí mò ń láyè tó jẹ́ pé mo ti fẹ́ débi gẹ̀rẹ́gẹ̀rẹ́ bíi ire mi tán kí ló dé. wo wo ẹ sọ fún un ẹ jẹ́ fi gẹ̀rẹ́gẹ̀rẹ́ rèé lẹ̀ àwọn gidi gan kó Ọládùnjoyè wọ́n bẹ̀ ń ta o. Ah! Ah! síbẹ̀ lẹ́yìn ti bẹ̀ wọ́n ni. ṣàlàbẹ̀ wọ́n ni abẹ̀ wọ́n mẹ̀bí kọ́lọ̀ mọ̀jẹ̀ àṣẹ ẹni tá àṣẹ tí ò ní dáríjì ni ni. àṣẹ o. Ah, ẹ ẹ dákun kí la wá fẹ́ ṣe báyìí. kò sí nǹkan kan ju pé kó yọjú sí wọn lọ kó á rí ìyànjú wọn. Ah! àmọ́ kìíní ìṣiṣẹ́ ó ṣiṣẹ́ mo tún ṣe wá jí láàárọ̀ ìyá mo tún wá jí sí. Ah! ọkùnrin ò dá nǹkan mọ́ hmm. ó jábọ̀ àlálẹ̀ kó tètè bọ́ àkàbáyé ẹ̀rùsùn bá mi ọ̀dà àbó olóye èmi máa ń wo kán báyìí mi bẹ́ẹ̀ ẹ máa bá yín jẹun kọ́tọ̀ wọn sàánú mi àmọ́ ń gbàdẹ́ sí wa ní kí n máa jẹ kí n máa bẹ́ẹ̀ sí àjẹ náà ni. èlé àjọ jiyàn lórí lórí iná táàmù mẹ́rin nù sásùn kí alẹ́ ń sára wí àjọ ṣe lè pa ìwọ náà pàtẹ́ ara yín yàtọ̀. ọwọ́ rẹ dùn yẹn. ẹ má bínú ẹ má bínú ọwọ́ mi lé ní ọwọ́ àgbẹ̀ ẹlẹ ǹdí lọ́kàn rárá bájọ tó bunú àbáyé tájọ máa jẹun lọ́kàn. gbà n bọ bu èyàn má bàa yẹn bu nǹkan yẹn. ẹ tún mọ nǹkan pọ̀ mọ́ra wọn ni.

dòdò kan bẹ lágbàrá rẹ tí mo fẹ́ já. òdòdó ẹ dákun mẹ́ta lẹ fẹ́ jẹ ní ni àbí mẹ́wàá bí bá tiẹ̀ lè wú gbogbo òdòdó lẹ́mí gan ẹ wú digidigi ká máa kó lọ. ẹ yẹn ti bẹ ẹ ń bá wúgi ń bá jẹ òdòdó mi ń bá torí mi tí mo fẹ́ já ń ẹ ọ̀dà ọ̀dà ṣé ìyáálé mi lè wá fẹ́ ni ìwúlẹ̀ fẹ́ nu ìyáálé ni àbíyàwó ẹ jẹ́ mọ̀ tẹ́fẹ́ mú mọ̀ méjèèjì jẹ́ mọ̀ ẹ jẹ́ mọ̀ mẹ́jọ nǹkan jẹ kì í ṣe kankan lọ àwọn ìyàwó rẹ̀. tàwa ni. ìyàwó rẹ̀ ọ̀wọ́ lójú. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mi wò bẹ́ẹ̀ mi wò wọ́n báyìí mọ́mọ́jú ni pẹ̀ ń èwo wọn rárá. èyí tó ṣe rùmúrùmú èmi yẹ wò. abọ́lọ́yọ̀ ń tàwa ni. ọmọ ẹ̀ ni àjọkẹ́. àjọkẹ́ ẹ dákun bàbá olóye ẹ ṣe wá mi inú ọmọ mi àjọ kí èso ọmọ dáadáa kò fìgbà kankan gbádùn kódà ẹ máa ń hùwà bí ọmọ àlè ní ọ̀rọ̀ ẹnu rẹ ọdá ládàáda ni màá ṣe. ládàáda rẹ bóyá ní fi ń wù mí mm, tí sọ́dọ̀ tèmi jẹ́ ń sọ́dọ̀ lóríire. ìyí mm. wàhálà tẹ bá ní dandan owó kó àjọkẹ́ náà ló wù yín mm, ó ti jẹ́ tìrín náà nù. ó ti di fún mi. Ah! ní sara pátápátá àjẹpọ ọdàna ọládùnjọ yẹn nù. bẹ́ẹ̀ ni o. wọn tọ́jú ẹ ah! ní sara wọn tọ́jú rẹ bí n bá tọ́jú rẹ dé ìhà kan hmm. àtìyàwó àtọmọ bí ẹ bá rí ọwọ́ sì bù ẹkún. Ah! ọgọ wa àtẹnudẹ ní báyìí ah! Ọlọ́run ọmọ ẹ sẹwọn. ẹ kó dòdò ni. gbà. yé mo dáná babalóye ẹ gbà mí. mẹja. ǹjẹ́ jaba ǹjẹ́ jama ah, ẹ wò jẹ́ ah, ẹ ti dọ̀bálẹ̀ ẹ ti dọ̀bálẹ̀. ndirọ nde nde nde nde èmi ni ma dọ̀bálẹ̀ fa náà mi o ah, rò lánà a bẹ̀rẹ̀ ni o n n ó sì bẹ̀bẹ̀ fún ọ. ẹ ti bẹ́ yà o hmm, ẹ ti bẹ́ yà o hmm, ǹjẹ́ jama hmm, ǹjẹ́ jama ǹjẹ́ jama. dandan ni kódà ẹ wò ẹ fi ọkàn yín balẹ̀ èní yìí báyìí ni mo máa yanjú gbogbo. imagine ó ṣe mà jẹ́. ọlọ́run á fún yín ṣe o torí wípé ariwo àwọn ọmọ ò kàwé mọ́ àwọn ọmọ ò kàwé mọ́ ní ṣàǹtẹnu mọ́ àwọn ọmọ sì rèé wọ́n ní ìwé làwọn ò kà ṣé ó wàá ṣe é ṣe ká ní káwọn ọmọ mọ̀ gbọ́rọ̀ sí bàbá wọn lẹ́nu bí. àwa tá a tún jẹ́ ìyàwó tó yẹ ká tún lè ràn wọ́n lọ́wọ́ à nígbà iṣẹ́ kankan oko náà là ń tẹ̀lé wọn lọ ẹ ṣáà bá wa bẹ̀ wọ́n ẹ dákun ọlọ́run fún yín ṣe. kò sí wàhálà ìyá wa ẹ dá gbogbo ẹ dáàmú ọlọ́run á wa yanjú ẹ̀ imagine pamílẹ̀rìn ǹjẹ́ àwọn ìrànlọ́wọ́ tèmi ni pé kẹ́ ẹ máa ṣe fáwọn òbí yín ǹjẹ́ ẹ̀ ń ṣe fún un bẹ́ẹ̀ ni mà á ṣe é gbogbo bẹ́ẹ̀ ṣe ní ká máa ràn wọ́n lọ́wọ́ náà là ń ràn wọ́n lọ́wọ́ ẹ lọ́wọ́ mọ́mì inú mọ́mì máa ń dùn wọ́n tẹ̀ máa ń ṣàdúrà fún wa gbogbo ìgbà ni. hello ó jàre ah! ó jàre ẹlẹ aago ilé kìnìún tí mo lọ lónìí tèmi ti rò wípé <laughs> kìnìún ọ̀pá eh, Daniel mi kàkà kó ṣe bẹ́ẹ̀ kọ́ mọ́ sí i eré àtàwàdà ní bá mi ṣe mo wá ní dáa náà kò burú ọpẹ́ ní fọlọ́hún mo lára ayé wa ti dáa ọ̀rọ̀ wa ti dayọ̀. <laughs> baálé wa ẹ dákun ẹ wá bò mí gbọ́. ọmọ ẹgbẹ́ yòówù létà kì í ṣèṣin jẹ́ ń wọlé náà kí n bomi ara ọbẹ̀ tá a jẹ nínú ilé ìkẹ́ wa bá mi sè kí n jẹ. kẹ́ ẹ tó wá wọlé lọ tíṣà àwọn ọmọ yín rèé wọ́n láwọn wá béèrè wọn Mm, ah, <laughs> ẹ lẹ sísá ẹ gbẹlẹ ẹ rárá. ẹ sì kó rere náà sà èyí tẹ ẹ sọ wọlé yìí náà ni. ẹ ṣeun yóò kárí. dáàdì wa ṣe é rí ọ̀rọ̀ ilé ayé yìí tá a wà yín sìn so because kò gba báwa ṣe ń wòye ṣé wàá rí ilé ayé tá a wà yìí nípa ọ̀rọ̀ ẹ̀kọ́. E pàápàá jùlọ ọmọ obìnrin ẹ mọ̀ imagine pé ọmọ obìnrin fẹ́ lọ iléèwé ẹ understand. tíṣà ẹ mọ̀ wulẹ̀ làágùn jìnnà ẹ mọ̀ fúnra yín gbó dídí sán bí ti wù ọmọ ẹ wò mí dáadáa èmi ti mọ bí tẹ̀ ń bọ̀rọ̀ lọ o lórí ìwé ọmọ mi tó jẹ́ obìnrin mo ti ní ìpinnu kọ̀sọ́mọ mi kankan bẹ́ẹ̀ tí ó kàwé mọ́. èwo ni hìyì èwo ni hìyì lẹ́yìn èyí tọ́jọ́ kún inú wọn nìkan ni ó kàwé ṣé wàá rí gbogbo tí ọba ná mi ìwé kíkà rẹ̀ mo ṣe tán tí n ó gbé àti ẹ̀sàmọ́ra ni o àti kóòsì ni o àti evening class ni o gbogbo tí ọba ní tiẹ̀ wàá rí ń lé ni táwa sọ dáadáa bó ti lóun ọjẹ nu. ẹ dáàdi wa ẹ dákun ẹ má jà ṣe bẹ́ẹ̀ ṣe rí so because ọ̀rọ̀ àwọn ẹ̀kọ́ àwọn ọmọ wa ó gbọ́dọ̀ mú mú láyà wa ṣe wá rí àwọn ọmọ tọ́lọ́ ń fi jíǹkì yìí because wọ́n ní brain wọ́n ní brain ní ọpọlọ wọ́n sílẹ̀ láti kàwé gidi ni ẹ wò nǹkan tá à ń fi bí oṣù kan oṣù méjì kọ́ ọmọ mi láàrin ọ̀sẹ̀ kan àwọn ti mọ̀ gbogbo wọn pátápátá báyìí wọ́n mọ̀wé àgàgà pamílẹ̀rìn àtàjọkẹ́. Ah, ẹ dúró tíṣà tíṣà ẹ má sọ̀rọ̀ débẹ̀ rárá rárá mo ti mọ̀ pé mítìntẹ̀ wá sínú kì í sì ìfẹ́nu lẹ́fọ̀ mo ti mọ̀ pé mítìntẹ̀ wá sínú sọ ti yẹ yín ọ̀rọ̀ yìí sì ti yé mi dáadáa nísìn ẹ wá gbọ́ o ẹ wá gbọ́ o kí n tó dodo ọ̀rọ̀ fún yín àjọ kẹta yìí wọ̀ ó ti má rí o. ẹ ẹ má má má kílẹ̀ pé. ibẹ̀ ni ẹ jókòó sí nígbà tí ó bá fi tó ọjọ́ méje sí àsìkò tá a wà yìí yóò ti wọlé ọkọ rẹ̀ bẹ́ẹ̀ ni tó bá wá wu ọkọ rẹ̀ o lè rán sùkúrú o láti bẹ̀ o kọ̀ọ̀kan mi tó àyè gbẹ́yìn náà lẹ́nu dandan kókó kọ́ lọ sí kámúrèjì ẹ lọ mọ́ràn láti bẹ̀ fakati ẹ tẹ́ mi wọlé kí n fẹ́ lọ rí ìdámi ara. Bye. Ah! fún ọmọ o ire fún àìkú tí í ṣe baálé ọ̀rọ̀ kì í mọ́ fàbíkú ṣẹ̀wọ́n kì í mọ́yọ̀ ní sàgbọ́ ìran àbíkú lẹ̀lẹ́dẹ̀ mi kí n bẹ́bìyẹ ní tèmi. èmi lọmọ mi kòkò olúkúdú kan náà ṣáṣá bẹ́ẹ̀ mọ̀ bí ẹ bá gbẹ̀mí bàbá mi àkúpọ̀pọ̀ ni wọ́n gbé bí mi lọ́mọ jàbátá ni wọ́n ti wò mí dàgbà èmi mi alágbèwọ̀ ọmọ mi ò bá fi kú ìbẹ̀sà nílé bàbá ọmọ bá mi kúnlẹ̀ bá mi kúnlẹ̀ bá mi kúnlẹ̀ àjọkẹ́ ilé onílé ló ń lọ kún ta wọ́n fẹ́ bá mi kọ́ dẹ̀dẹ̀ bàbá mi ẹnàpọ̀ ẹnàpọ̀ ẹ bá mi tọ́jú pamí lẹ́rìn ẹ̀gbọ́n mi òbí mo ní ẹ bá mi tọ́jú pamí lẹ́rìn ẹ̀gbọ́n mi àtàtà àwa méjì lárí gbọ́n gẹ́gẹ́ bí ọmọ ìyá ọkọ fẹ́ mú mi nílẹ̀ ó kù wọ ìwọ náà tó wà kú ọjọ́ yòówù tó lè jẹ o ìgbà yòówù tó lè dá orí tí ó ṣojú ìyá àti bàbá o. ilé ọkọ mi àjọkẹ́. àlàáfíà gba gbà ọ̀sán owó yóò gbà ọ̀sán ọmọ yóò gbà ọ̀sán àlàáfíà yóò gbà ọ̀sán o balẹ̀ ọ̀rọ̀ ó burúkú o ní bábí kú àbíyè ni wàá bí. ayọ̀ gbọ́ ọmọ ọlọ́run fẹ́ o. ẹkún èyí ti tó látàárọ̀ èyí ti tè èyí ń tójú ní ojú eegun àwọn sì ti bọ́ kí ló tún kù ó ti dẹ́sẹ̀ wọlé ọ̀la yìí kò yóò tún máa sọkún mọ́ ìdùnnú àtayọ̀ ló yẹ kọ́rọ̀ rẹ jẹ́ kọ́ ọmọ ìjó kọ́ ọmọ ayọ̀ ló kù ọgbọ́n yanujú ẹnu fàì. ohun tó dùn ni ní pọ̀ lọ́rọ̀ ẹ̀ ni ológun ẹrú kú aṣọ ẹ̀wá jẹ́ ẹyọ kan ṣoṣo gbogbo ọlá àti ọlà tó wà nílé yìí kọ́ ló jẹ́ ìṣòro fún mi bí wọ́n ṣe kàwé mi ó ló jẹ́ ìbànújẹ́ ọkàn fún èmi. ìwé ẹ mọ̀jẹ̀sí ń ṣe ọ òun kéwì gbogbo àwọn tí wọ́n kàkàkàkà tí wọ́n kàkàkà tí wọ́n ka Cambridge kí ni ẹ fi ṣe ná yẹsà yẹsà ni ẹ fi ń ṣe fáwọn àtọ́lọ́ ń kọ̀ di owó àtọ́lá àti mímọ̀ ṣe sí lọ́dọ̀ ìwé ọ̀jẹ̀ nǹkan kan kéèyàn lówó ní kókó èrò ní kókó. ṣé ẹ̀kọ́ tẹ̀ ń sọ fún mi ni pé torí owó léèyàn ṣe ń kàwé olówó rọmọ òyìnbó rà òyìnbó gan fúnra rẹ̀ kò ṣe tá àti ta ọmọ ẹ̀fọ́ ẹni tí ò mọ nǹkan kan ọ̀tọ̀ lówó ọ̀tọ̀ ni mo ìjìnlẹ̀ tó yẹ kóró èmi ní tèmi ò èmi ò torí owó kàwé. ẹ wo wojú mi wojú mi wojú mi n tó yẹ ni lọ yẹ ni okun ọrùn òye díẹ̀ ọtí ẹ tún á yẹ díẹ̀ dèrè tí ń fà á kí ni ọyẹ bàbá tún á gbàpọ̀ tún yẹ dèrè ilé ìwé tí wọ́n fẹ́ fà wọ̀ ni ò ṣe ni ò ṣe gbọ́ sétí. ah ìyàwó tèmi mọ̀ ni ìyàwó tèmi èmi ọlọ́dún tó yẹ ókè ókè Ìbàdàn ni mí ọkọjá àwọn wọn ń fẹ́ di ẹbọ bí wọn bá gbàgbà màlúù má sì gbà mọ́nu á dúró dì. àpò sídìí ní ìgbé lọ́rọ̀ ẹ̀kọ́ jẹ́ béèyàn bá wọlé sọ̀rọ̀ yóò fọwọ́ fa etí. yàmọ̀ wò tó bá tẹ̀ lọ́rùn dáadáa ebi bá ń pa mí kó fún mi lóúnjẹ tẹnu kó fún mi lóúnjẹ tèyìn kó ń gbé ọmọ gbé kó fún mi lómi tẹnu kó fún mi lómi tèyìn nígbà wo ohun tí wọ́n ṣe sọ̀rọ̀ rẹ̀ bóyá kí n wò kí n gba olùkọ́ tí ọmọ kọ́ tí ó máa kọ́ ọ́nú ilé yàtọ̀ sáwọn tíṣà tíṣà ti ń kóra wọn kì í tí ó sì kọ́ gidi ni wọ́n gbà wá láti ìlú lọ́hùn ni tẹ̀yìn nǹkan sínú rẹ dùn. ṣùgbọ́n. àà ah, ah, ṣùgbọ́n wo tún ni àà ah, oníkànú ṣùgbọ́n wo tún ni ẹbí kankan mo ṣe torí ẹ̀ wá bọ́ lálẹ́ yìí ìwọ náà faṣọ ya ẹmọ ẹ lọ́rùn kó kú goloto tí ẹ jẹ́ máa tí mo kówó lé lórí fún lágbàlúmọ̀ mu o ṣà ń gbé ṣùgbọ́n ṣùgbọ́n ọjọ́ àkànjẹ o burú ẹ má jẹ́ ṣe sùúrù má jẹ́ ṣe sùúrù ó nírú mi yóò máa fi àjẹmí ni dákun fẹ́ wuya mọ́ra ẹ lọ́rùn oje oje oje ajá ajá ajá. bí màmú bí ajá bọ́mọ rè. ìwọ tún fẹ́ máa bá sọ ìkiri ọjà ni. ọjà kẹ èmi ò kiri ọjà èmi lọ skul ni. Ah, <laughs> ó tó bẹ́ẹ̀ mẹ́ta lára rẹ̀ ó tó bẹ́ẹ̀ mo jẹ́rìí délé fún ganaiza kò jẹ́ fẹnufẹ́ táyà ilé ìwé kọ́ ilé kéwù ni. ẹ káàbọ̀. ẹ ajá ẹ gbẹlẹ ẹ ńlẹ. awù mọ gbàyé mọ gbọrun ibì kan lè aṣáà lè ní í sí ẹlẹ́yìn ò lówó tẹ́ ẹ fi rán ọmọ lọ iléèwé n ò bá yín jà àbí mo jà sí i ẹ tún ṣe tún ẹ tún má búrò rẹ ẹ fà ó di ilé ọkọ n ò kúkú sọ nǹkan kan dákun torí Ọlọ́run ṣé wọ́n ràn wọ ọmọkùnrin sí ni ṣé wọ́n ní owó abatèmi jẹ ni kí lẹ̀ṣẹ̀ mi ọmọ tí wọ́n ń tiraka fúnra rẹ̀ pé wọ́n rọra lọ iléèwé oní kò gbọdọ̀ kàwé oní amóríwá káfọrùn lẹ̀ kò ṣeé ṣe. ìwọ obìnrin yìí aláìmoore ajá tí golówó rẹ̀ jẹ ní ọ hmm. ládùúgbò oore bàtàbàtà tí mo ṣe fọmọ rẹ wọn. Ah, eh? ẹ dákun irú oore wo lẹ ṣe fún wa rí hmm. ẹ sọ káwọn èèyàn ó bá wa dá sí ẹ oore tẹ ẹ ṣe fún wa káwọn èèyàn ó dá sí oore wo lẹ ṣe fún wa ẹ ṣe mí lóore o ara yín lẹ ṣe lóore torí pé mọ́mọ́ mi lé ilé ọkọ ẹ ṣe mí lóore o. wo wo ọwọ́ ọkùnrin tí ọba ní í ṣe lọ ní ló bí lè mọ ìpèsè pé o àníbẹ̀ bá bò mí ọlọ́run ní bòyìn ó sojú yín lánàá wàá gbọ́ àṣẹ lèmi pa ń wọ̀dà lábàá látẹnu òní lọ ọmọ kankan ọgbà ọlọ olóòwò mọnú lẹ́yìn lẹ́yìn àkíkún mi ah! ẹ sì gbọ́dọ̀ rárá yín fakati. ẹ wo èmi á lọ sùkú o. Ah! bàbá ńlá rọ fipá ẹ tún wá fi ìyá láyàárọ ẹ tún fi lé ọmọ tèmi ó rè léèwé yóò kàwé ojú ayé yín sì ni ó ṣe yóò sì ṣe nǹkan re yóò dèèyàn ńlá bẹ́ẹ̀ ni. wọ́n bá ti ti léèwé dé lọ lé kéwú ọ mọ̀ pé bàbá tó bí ọkọ̀ pé méjì èmi nìkan náà ni. ẹ ẹ dá mọ̀. ọ halẹ̀ ni kò sí tó ṣe. òburú. kò sí tó ṣe òlàjọ kò sí òun. òburú. kò sí tó ṣe. so báwo wà ní sìn bákan náà ni o kọ ni bí èbó ṣe ń fẹnu ọkọ tilẹ̀ àjọkẹ́ ti dèrò lé ọkọ. <laughs> but upon bí ọmọ yẹn ṣe mọ ìwé tó no no no no no no this is so sad you know it is sad nínú gbogbo àwọn student mi ọmọ yìí ni mo like jù orí ẹ̀ ṣí sílẹ̀ ọ̀rọ̀ tètè ń yé ìwé yé ó lóye ó nímọ̀ báwo làwọn òbí mi ṣe máa ń ṣe báyìí náà which means pé future ọmọ wọn kò jẹ́ nǹkan kan sí wọn nìyẹn o. nítorí pé àwọn náà bí ni èkúté ilé òde rẹ ni fi ẹjọ́ olóńgbò sùn ni o. èkúté ilé wo ni òrẹ́jú olóńgbò fi sùn nílùú tó lọ́ba tó níjòyè tí ó bá kàn ṣe pé ibi téèyàn ń gbélé èèyàn ń tún ṣe ni tí ọwọ́ ìjọba bá tẹ lòmíì lórí bó ṣe ṣe àìdásí ọmọ tóun fúnra rẹ̀ fi ara ẹ̀ bí onítọ̀hún á kábàámọ̀ kí ló dé no this is sad you know o oh, sad i am not happy at all imagine this because tí èèyàn bá kàwé ní ilẹ̀ táwa yìí ń sìn ó ṣọ̀gá ọba mi ó ṣọ̀gá ìjòyè mi ó sàdó ó sàdó. bọ̀ bọ̀ ẹ káàbọ̀ ẹ bọ́lẹ̀ ẹ bọ́lẹ̀ ẹ kó sí àbọ̀lẹ̀ jàre omi omi omi omi kí ló fẹ́ omi omi omi wèrè méjì omi. wèrè yóò lè sílẹ̀kùn. kú ilé ẹ dìde kẹ́ wá sọ̀rọ̀ kí ló ṣe. kí ló ṣe ẹ nínú. pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́. ah kí ló dé tí ń datọ́ lẹ́nu báyìí ṣèṣe gbọ́jọ lẹ́tẹ̀. ẹ ẹ ẹ bóyá òye ojú ni. balẹ̀ wa ilé ìtìgbáyán mi. olúwa mi o olúwa mi o ẹ pé bá a bọ̀ o bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀. mo yà àgàjọ kọ́mọ́lẹ̀ mo tún sí fún kúkú kúkú. àbẹ̀ ẹ̀rọ náà. báyìí olúwa mi olúwa mi. Ah! ó ti bàbá ti wọlé lọ. tó tán. yorùbá àgbẹ̀bọ sórí ìta mẹ́rin ẹ̀yin ìyá mi òṣèré mọ̀nìgà àtàlàjì lòdòdò ń tala ẹ̀mí sí o. àwọn ẹgbẹ́ ọkọlọ méjì mo kọ́ ta mo kó pè o. wo ọ̀tá ń jẹ́ òpè ní olè fọ́hùn ẹ wá wọ́n jẹ́ kí n jẹ òun ló má yòó dùn ó yà ó pẹ́ tó bá fẹ́ pẹ́. irọ́ ni o fọ́ àti fọ́ yẹn ló play o. ìwà àti fọ́ ni jọ máa pẹ́ máa pẹ́ ayò. ọ̀ ọ̀ ọ̀ ò dẹ̀ ní sùúrù ò dẹ̀ má pè mí ó ṣàmù pé pàdí tù pàdí lè mí. ẹ ẹ abeg abeg abeg no party for jungle ẹ play ntẹ máa play kẹjẹ káwáyé káráyé wa ṣe. yes yes. àwọn ohun tiẹ̀ ló fẹ́ play bọ̀. àwọn àyínú kọ́. ò dẹ̀ má pè mí ò dẹ̀ má pè mí ò dẹ̀ má pè mí ẹ ó ṣàmù pé pàdí tù pàdí lè pàdí lọ́wọ́. ludo láàárọ̀ kùtùkùtù ẹ̀yọ́ ọmọ yìí. ẹgbẹ́ nu òsì yín sọ̀hún ẹgbẹ́ gbogbo ẹnu yín burúkú sọ̀hún jáde. ah ẹdun náà káàtì ẹ pé ẹ wà níṣẹ́ kankan tẹ ẹ fẹ́ ṣe ṣé kò yẹ kẹ wọ yàrá yín lọ kẹ lọ sùn ẹ wá ń ta lójú láàárọ̀ kùtùkùtù. bàbá mi gbogbo ọjà tẹ gbé sílẹ̀ náà láti tà tán àti tà tán náà. ńgbẹ́ wa tà tán lúdò nìkan ẹ wo bó ṣe kẹyìn ọrùn síbi bí kí n fàdá gan. Ah, ẹ má gan o. ah ńgbẹ́ tà tán lúdò nìkan tó yẹ kẹ́ máa ta ọmọ olóríire ọmọ alálùbáríkà ọmọ gidi tó bá bá yín bí ẹ ti ń ta lúdò yìí ṣé kò ní fi yín ṣépè. dájú wa dáàdì wa dọ́tà wa ṣé tí abiyamọ gidi bá rí wa nígbà tó jẹ́ kí gbogbo ẹgbẹ́ wa wà níléèwé tá à ń kiri ọjà kiri láàárọ̀ kùtù ṣé ẹ rò pé wọn ò ní gbé yín ṣépè ṣá nítorí ẹbí wa kalẹ̀ ń sìn yẹn ìṣẹ̀tọ́ kankan lórí wa ìyílékè àlọ́ ìyíléwé bákan náà ni wọ́n tún pa ẹ́ láàrú àtúmọ̀sí kàwákà débẹ̀ ẹ jọ nígbà wo láàánú dẹrù ẹgbẹ́ wa kí ló dé tẹ wa sáyé nígbà tẹ mọ̀ pé ní ilé lórí wa kò o kò dá o bí ọba dá ẹ bínú kóòdù kí gbogbo yín ó bómi lọ́ngbà náà. Ah, ah. Báàmì, ẹ dákun sí bàbá yìí ló gbé àṣà. Alẹ́ ni èyàn lè dámú ní ọ̀dá kan lọ́wọ́ dà fún. Àwọn ọ̀dẹ ló jẹ wọ́n. Èmi ò jọ wọ́n o, èmi ò jọ wọ́n láíláí láíláí torítorí báwo. Torítorí mo jẹ̀jẹ̀ gẹ́rú ni. Ẹyin Alaba, má tún lọ, tọ́ ọ bá tún lò, ó yà ni o ẹ bàbá ń wá tí rẹ ti rẹ ni n ò rí i n rí lójú oorun mo sùn sùn kódà mo tó hàn án síbẹ̀ n ò tí ì rí <laughs> i. sàmọ́tòlò gbogbo ọmọ rẹ pátá gbogbo ni ọmọ tọ́jú ọ̀gbọ́ bí gbogbo ni ọmọ tọ́jú tó bá dojú ṣúṣú ìdí ọ̀la mo ní sọ fún ọ nu. ẹ rọra sálàáfíà lẹ wà sí dáadáa la bá yín olúwa mi sì ní kí n gan ipe hmm. kí n ṣe yín pẹ̀lẹ́. ẹ wò wọ́n ṣeun o ọlọ́run mọ̀ ní gbàgbé àwọn náà o wọ́n ṣe o. ẹ dákun obìnrin alájọkẹ́ tèmi ń kọ́. ìyá wa kékeré nù lálàáfíà ni ẹ wà gẹ́lẹ́ dáadáa ni ẹ wà bí ìgbìyàn bá yí sọ funfun borí <laughs> bẹ́ẹ̀ wọ́n ṣe wà kódà torí tiẹ̀ gan ló jẹ́ wọ́n á hàn yín lónìí. Ah, ṣé o sí nǹkan ẹ kó má bàa sí náà ni. àwọn ará náà mi mọ̀ rẹ. bàbá o ẹ mọ̀ lẹ. ẹ rọra ẹ kẹlẹ ẹ rọra ẹ lẹ ẹ rọra ẹ kẹlẹ ẹ kú lẹ yìí àwọn àánú kò ní bàjẹ́. àṣẹ àṣẹ àṣẹ ẹ lẹ kúrin náà ẹ lẹ gẹ́gẹ́ bí mo ṣe ń bá ọ̀rọ̀ mi bọ̀ torí wọn gẹ́lẹ́ ló jẹun wá hàn. olúwa mi ní kí n jíṣẹ́ fún yín pé a ti gbúrò òdùn ni. lọ ń ṣeun o mo dúpẹ́ ẹlẹ́dàá mi mo dúpẹ́ mo dúpẹ́ o. a o ọlọ́run ṣe o. wọ́n wá ní pé àwọn fẹ́ fi ẹ̀mí ìmoore hàn ìdínú tí wọ́n ṣe fún mi lẹ́bùn kékeré yìí ìpè kí n. ẹ wá ẹ wá ẹmu a ẹ ani ẹmu a ebe mi lè mi fún ọ lọ́mọ a ah! a. ẹ wà ẹ wà ní sùúrù ní sùúrù. èmi nìyọ ọmọ. <laughs> èmi lè mi fún ọ lọ́mọ. àmọ́ ìyá ló lọ́mọ ṣá o. ijó àbòsí tọ́ba wa dọjú ẹ̀ yẹ bàbá ló lọ́mọ <laughs> àná mi àẹ̀rí àti ìkófalẹ̀ ìbá ti ń ṣe <laughs> elédùnmọ̀ rẹ̀ ọmọ sí o adúpẹ́ <laughs> o adúpẹ́ o adúpẹ́ adúpẹ́ dá o. ẹ bá ń kánà mi o ẹ bá ń kí ọ. èmi ti fẹ́ máa lọ ẹ ń sì. <laughs> kẹ wá bá ń kí ọmọ mi dáadáa ó ti ń gbọ́ ó ti ń gbọ́ kẹ ni mo ní wẹ́rẹ́ báyìí là á gbọ́. àṣẹ àṣẹ ẹ bàbá èmi fẹ́ máa tẹkọ̀ létí. Mm. ẹ bá ń ká àwọn àna mi èmi kò bá tó jọ mẹ́ta mi náà yọjú sí yàn ṣe gbọ́. àní mo fẹ́ wọ ọkọ̀ mo ń lọ. ẹ ẹ má lọ láyọ̀ lẹ́dùn-ún àgbà lọ́wọ́ lọ kò sì ní í sí o yẹn ti mẹ́mí olódìdí ni kò ṣe é máa bù kéèyàn máa sẹ́nu ẹ̀ kọ́mọ́tò ti àbọ̀ <laughs> ẹni tí wọ́n ti ọba àbẹ̀bọ̀ kára rẹ̀ ti ganú lẹ̀ báyìí fi katapila ọlọ́ba ni jí ni ẹ ẹ ṣe. ẹ ṣé a rí bẹ́ẹ̀ wọ́n ṣe ń bọ́ lára gi tí ì ní igi lára bẹ́ẹ̀ ni ó ṣe fún mi. kò sí wàhálà kò sí wàhálà ẹ̀ra bí ó dọ̀bọ̀ wá lè wá ẹ lè gbọ́kadà torí atẹ́gùn ẹ gbọ́kadà ẹ gbọ́ hiv aids. àìsàn tí ò gbóògùn aids. ọkàn mi tó bá fọwọ́ kàn mí. dókítà. ẹ máa ní sùúrù ni o ó kò kí wọ́n ruru káwa ruru. wọ́n fi sùúrù wo nẹ́ni ọkùnrin wo ni èwo ruru kí ẹ wà ruru wọ́n lé wọ́n lé yẹn lárùn kò gbóògùn ó ti kó ń bẹ lára rẹ̀ àtijọ́ ń gbénulé ọ̀wá ń pé kí n ní sùúrù kí n ní sùúrù kò burú mo ti mọ tí mo ṣe oníran ní ìwà gbòdẹ́kun lórí ọ̀rọ̀ tí ń bẹ lẹ̀ tó ti gbọ́. ẹ jọ egbòdẹ́kun ò lẹ wá fẹ́ wà. bọ́tà. mo ti bọ́tà o wọ́n ní wọ́n ní èèyàn karùn-ún kò gbógun ń bá mi sọ kátàkátà kò burú. ní kíni ẹ wá ẹyẹ sọ kankan fún yín ìgbó náà gbooru làájọpọ̀ lọ́wọ́ bọ́bá tutù báyìí awọ rẹ̀ yí ni kótó di pé ọmọ yín ọ̀kan ràn gbogbo ẹbí mi ni mo ṣe ni wọ́n á fà á kalẹ̀ fún yín lórí o. mo dáràn ó dára bó sórí ibú ẹgbà mi àgbà tí wọn ọmọkùnrin kórè ibú ìran mi pò mo ti sọ fún ọmọ ọlọ́mọ mi ò tí ì torí ọkọ lọ lóore fi yáwó sí mi pé wọn bí púpọ̀ ó ti kó bá mi ẹgbà mi. ǹjẹ́ etí ìkórí burúkú báyìí ọ̀sẹ̀ ń kó bọ̀ báyìí ni ńgbẹ́ fóko èèyàn lẹ̀ tẹ́ ẹ̀ pè lóko rẹ̀ tẹ́ à ń pè lóko lóko ẹ̀ ń lé ọ̀ràn tẹ́ ń pèlè ń lé ara kéèyàn wó sòsòsò kó sì bí ń tó tó báyìí èmi tí mo nífọ̀n tí mo lè kan gan tó pé kò sí nǹkan tí mo ṣe tí mo ṣe n ò bímọ tó báyìí abẹ́ẹ̀ rí. ẹ tó jẹ́ pé gbogbo tí bàbá bí bàbá wa máa fẹ́ràn gbogbo ẹ̀ lọ́lọ́run fi ṣẹ̀dá yín bí lọ́lọ́kàn tí ń kiri ẹ̀ fún yín ní. èyí sà bí mo obìnrin kalẹ̀ báyìí gbogbo wọn sì àṣàyà làǹtìlàǹtì mo sì àwọn mo sì àwọn mo sì àǹkan tó lẹ́nu tó abẹ́ẹ̀ rí rádaràda ìtí ọ̀nìláyà ọ̀ ọ̀ ọ̀ ọ̀ ọ̀ ní bò mí ó gbẹ́rù dání ni mo sì ń bẹ́lẹ̀ ayé. bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ débi tẹ́nìkan ò dé rí ni. ẹ ọ̀dà àbáwọn ẹ wọ ẹ wá gbọ́ gbogbo ìjà ìwé kankan mi tó ti yé yín wọ́n ní ẹ̀yìn ẹ̀bì tì bọ́ọ̀ bá pè rà ló fẹ̀yìn bẹ́ lẹ́yìn ni. ọmọ yìí gbogbo tí mo náà lé lórí pátápátá tó rágbàlúmọ̀ mo fẹ́ mu tí mo fi ní ọmọ bọ̀ mo gbé yín dé àgbàlúmọ̀ rẹ̀ báyìí ọkàn ni ìmọ̀ pé ní bẹnu àgbàlúmọ̀ rẹ̀ àgbàlúmọ̀ bú wọn mú mọ́ ni mo ti fà kalẹ̀ fún yín gbogbo tí mo náà lé lórí ń gbà owó eléyìí tó jẹ mí tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí bàbá yín jẹ mí tí ń sinba rẹ̀ tí mo ní mo bun n ò bun mọ́ o n ò mọ̀ pé tòkùnbọ ọkọ̀ lẹ́gbẹ́ fún mi aganran mo pè n ò gbowó mi lọ yín. bẹ́ẹ̀ bá tó ṣe yà orí rẹ̀ ó bù mí ni. àṣẹ àṣẹ tòkẹ́ tí o ní kóró ibú kú ni ọ o sì kóró ibú kú o sì kóró ẹbí ìtòlú ọ. ìwọ ló kóró ibú bá mi ìwọ ló kóró ibú bá mi ìwọ ló kóró bá mi. Ah àrà ó ní àrà àgbà tó bá tèmi jẹ kú pé mo ṣe fún ọ torí ọlọ. torí ọlọ. ọmọ ah! olówó ẹjọ ẹjọ. ẹ gbọ́ gbọ́ gbọ́ fàjọ mi lẹ̀ ẹ gbọ́ ẹ jẹ́ sáré sọ fún yín torí ẹ̀ mọ̀ tún mọ̀ ẹ ṣáìfì ẹ ṣáìfì ẹ kàn ń gbọ́ káàkiri bó ṣe wà yìí bẹ́ẹ̀ yẹn bá fọ́ kàn ayé rẹ̀ báyìí. ó káyọ̀ ah, ayé ó tọ̀ ta àbọ̀tọ́ bá ti jẹ ẹ bá gbé ẹnu ẹ ṣáìfì ó mú ni ibi ẹ bá tọ̀ síbẹ̀ ẹ bá tọ̀ bẹ̀ yóò kú lójijì ni ikú ní bá ń gbélé yìí àrùn ní bá ń gbélé sáfì kankan lójú òkú yìí oríṣi ń wò nínú èsì ayé fi nù lójú rẹ o. ẹ olúwa mi ó dàbí pé báàgì tá a fi kẹ́rù eléyìí wá lé wọn padà yìí báàgì yóò fẹ́ wúlò torí mo mọ̀ pé owó rẹ̀ ó gbé pẹ́ẹ́lí a sì mọ̀ rí fi ká sọ tí a sì ẹja ta aṣọ nù ká mọ̀ kó lọ́jà ẹ. Ah, rọ o báwo ni mo mọ̀jà karùn-ún lọ́lẹ̀ ọ̀rẹ́ nígbà tó ń ti karùn-ún báàgì náà ti ké sáfì ìbílẹ̀ sórí bó ti ṣubú yẹ jẹ́ sórí mi ti fọwọ́ kan tó ti ṣubú àrùn bẹ lára rẹ̀. ẹ pé bàbá o ẹ pé ilé wọn náà nù ní. ilé wọn náà nù ní ilé ọ̀bẹ̀rẹ̀ wọ̀ ilé èkúté ilé wọn náà nù ní kẹ̀díkẹ̀ ilé wọn náà nù ní gégigé ilé wọn náà nù ní ilé ọ̀bẹ̀rẹ̀ wọ̀ ilé èkúté ilé wọn náà nù ní kẹrẹ jíjẹ kẹ ilé wọn náà nù kẹrẹ jíjẹ kẹ. bàbá kan bàbá kan bàbá kan o kò lẹ́dẹ̀ẹ́ mi ni ẹ bá kan ẹ bá kan ẹ bá kan ẹ bá kan ẹ bá kan ẹ wo gbígbìn la gbin ọ̀gẹ̀dẹ̀ lílọ́ la lọ́ ìrèké ah, ah, ìyàwó lásán làwa jẹ́ a ò lè dáṣe kankan palẹ́yìn ọkọ nínú ilé yìí bẹ́ẹ̀ ni mo sọ. Ah, madam kò ń ṣe nǹkan tó burú tó bí ẹ ṣe ń ro yẹn o nǹkan tèmi kàn ń try láti sọ ni pé kẹ́kọ̀ọ́ wá ṣe àyẹ̀wò ṣé mo irú àìsàn tí ó ṣe àjọkẹ́ bẹ́ẹ̀ yẹn má lè ṣàyẹ̀wò fún yín iná lè mọ̀ pé ah, àbí. ọkọ wa ló wọlé lè. ẹ máa rọra. alo olúwa mi kí yín. bàbá ń dá bàbá ń kí yín. ẹ ṣeun olúwa o. ṣé o ṣé o. good ṣe rí nǹkan tí mò ń ṣàlàyé fún àwọn madam ni pé. Pe mo kàn ní kán wá kán wá ṣe àyẹ̀wò ní ọ̀dọ̀ wa kí wọ́n lè mọ̀ bóyá àbí. gbogbo tẹ̀ òye mi kí ni ẹ ń wí. wọ́n ní kí a wá ṣe àyẹ̀wò kán bá lè mọ̀ bóyá ìyàwó kékeré ti ká àìsàn ràn wá. ẹgbẹ́ni sọ́hùn ẹgbẹ́ni sọ́hùn òòyàn wọ́n gbé tèdè létekete àwọn ó sọkúso eléròkèrò oníṣọpọṣọpọ oníyankanyankan oníyankanyankan àwọn obìnrin dé àárọ̀ yẹn mọ́ fi ṣe lu àmọ́ tá à ń ṣe kí wọ́n kí wọ́n á lọ wo kí wọ́n lọ wo bóyá bóyá bóyá bóyá yàwó kékeré kó nǹkan rẹ̀ yín yàwó kékeré yìí wò ní lẹ́lọ́lọ́ lárùn la ẹ wo ẹ̀yin wọn è lárùn ràn tí a. olúwa mi ò ní kárùn o. ọlọ́run tiẹ̀ ní jẹ́ bí èèyàn sì kó nǹkan àgbo ní òkì mọ́lẹ̀. lágbára ọlọ́run. èmi ò tiẹ̀ ní kó nǹkan kan ìran bàbá mi ò kárù rí. ṣé ẹ rí bàbá tó bí mi lọ́mọ ìyàwó seventy nine ló fẹ́ bẹ́ẹ̀ ni orí ọgọ́rùn-ún bàbá mi lọ ikú lọ pa seventy nine ló fẹ́ títí tí bàbá mi sì fi kú bàbá náwó ni ngbà bàbá kú lọ́sàn-án mm. láàárọ̀ ọjọ́ bàbá òkú ni kì ìyá alátẹ̀mọ́lẹ̀ ìyá alátẹ̀ ń sunkún lábẹ́ wọn ni bẹ́ẹ̀ni orú bàtà yóò lù borí mm. ìyá lù yóò lù omele ọ̀pẹ̀sẹ̀ bọ́ọ̀sì bàbá mi bàbá kí ìyàmọ́lẹ̀ yọ̀ ọ́ jẹ̀wọ́ gbígbí bàbá lọ́rùn bọ́lá ń bá yẹ̀wọ́ wò wọ́n pè dọ́rùn ni bàbá mi ò sì lárùn kéke bàbá òlò láìlọ́nù rí èmi kò nílò lálọ́run wọn àwọ inú òdòkè fọ̀bùrẹ́là borí èjì ọ̀pá mi ni èjì èsè yẹn léṣe máa jẹ́ èèyàn máa tààgùn sí ni bí n bá ti rí kékeré wọn mọ nìyẹn ni bí mo rà gbà wọn mọ nìyẹn ni bẹ́ẹ̀ mo sọ fẹ́ èyí tẹ́ ẹ ṣe lónìí tí n ó ṣe rí omi n ó ṣe wọn mi ṣe n àmọ́ nìyẹn pa ẹyẹ wọlé gbogbo ìyàwó mi wọlé. ẹja ìfẹ́ nà ẹ̀pà lónìí yàrá mi ni ẹ balabalaba ẹ wo gbogbo yín ẹ̀bọ́ra ó ní o yàrá mi ní ẹ máa lọ. olúwa mi olúwa mi ti sọ. ẹ má lọ ẹ má lọ ẹ má lọ ẹ má lọ ẹ kó sì lọ ẹ fẹ́ kí n báyìí ó dàbí. dé ti ọkọ̀ wọ́n lè má lọ ọkọ̀ wọ́n lè má ṣiṣẹ́ jà ó yà ikú sí kú ọ báyìí tì í tì í dànù pẹ̀lú ọkọ̀ o dájọ́ tì yé iwájú rẹ̀ ń tì lọ yé. ó ti tásìkò kó yẹ kó ọmọ ibùsùn kó lè tètè tún bẹ̀ ṣe. Ah, ah. nígbà wo gan-an la fẹ́ mọ àkókò nu àyàn adìẹ ah, èmi ò lo kínní ilé di o ń tún lo àjọkẹ́ ti kábùkù kàn mí à ń mo ti fẹ́ rówó aládùnjọ yìí san bí n bá ya wèrè kí n ya wèrè o èmi ò tún kínní ìlú lẹ́ẹ̀kejì hmm. wèrè gan kí la ṣe. wèrè ọkọ àbọ̀ o. sílẹ̀ lọ sí kàlára yín gírígírí yẹn pààyè. orúkọ o yá. Yeah dẹ́ni kí ló dé. Oh! orí ti wèrè náà yóò ní dáa. kí ni mo fẹ́ ṣe báyìí ó èwo ń ṣiṣẹ́ ga ó ti kàbùkù tẹ́lẹ̀ tó níwèrè nàìjíríà yìí adékúnlé kún wèrè ní ọ̀fẹ́ jẹ́ o ń ah, gorí àbùkù nù. ìdùnnà ah, kí ló ń dá mi sáyé fún mi kí ló tó dá mi sáré ọmọ ẹ̀dá tó dá mi sáré ẹranko ayé yìí máa kóró ayé yìí máa níkà o ibùgbé ìkà láyé <laughs> kò sí àdùn kankan nínú ayé yìí. òótọ́ ni pé orí ò mọ bùsùn borí bá mọ bùsùn ni kò bá ti tún bẹ̀ ṣe ṣé pé ìwọ àjọkẹ́ ni akínú ọmọ mi ah! Ah! n bá ti ṣe gbogbo tí mo ṣe sí ọ ah! dákun foríjì mi nítorí ọlọ́run bó ló ṣe fẹ́ foríjì mi báyìí dákun wo àjọkẹ́ wo dákun foríjì mi àjọkẹ́ foríjì mi foríjì mi àjọkẹ́ àjọkẹ́ foríjì mi àjọkẹ́.

kó léwọ́ tá a bá gba ọ̀run lọ tí máa ní àǹfààní àti tún ayé wa máa tún yọ ẹ̀yà máa mi fò náà ọ̀nà. ẹ kú oríire bí o ẹ kú oríire bí o oríire bọ̀dọ̀ bàbá. àjọkẹ́ ọmọ yín òun ló kórìíre ràn wá ó jọ kó ràn wá ṣe rí àjọkẹ́ èmi ti sọ fún yín because ó kàwé ó mọ̀wé ìjọba wa fún ní àmì ẹ̀yẹ scholarship <laughs> ṣé wọ́n rí ìjọba wa sọ pé òun á gbé gbogbo ètò ẹ̀ gbogbo ìnáwó ẹ̀ pátápátá kó fi parí yunifásitì ẹ̀ nílùú ọba ah! Ah! àjọkẹ́ ti sọ wádò lóríire ah! ó kórìíre bá wa ní gbogbo ìlú yìí ni ẹ bá mi pe àjọkẹ́ síta. <laughs> tíṣà tìró ti yẹ lójú òkú o àjọkẹ́ ti kárùn gbogbo wọ́n sọ mí lórí burúkú. Ah, àrùn kò gbóògùn ẹ ìyá wa àrùn wo ló wà tí ò gbóògùn because kéèyàn tiẹ̀ tún wá kó àrùn náà ìyẹn ò ní kó mọ́ má ṣoríire. bẹ́ẹ̀ ni ẹ bá sọ bàmílà o ẹ bá sọmọ mi lẹ o ẹ bá sọmọ mi lẹ o ńlá kí ọmọ o ẹ bá sílẹ̀ o ẹ bá sílẹ̀ o ẹ bá sílẹ̀ o. lọ́dẹ̀dẹ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ ló sì dé bọ́mọ ẹnìkan ó takú olóhùn ò lọ́mọ mọ́ fi mí dára tí òun mi ò ọlọ́run mi. iṣẹ́ kì í ṣohun àgbámọ́rí ìyà kì í ṣohun àwàmọ́yà.